All praises are due to Allah subhanahu wa ta'ala. So we adore Him, we exalt Him, we glorify Him. And we beseech Allah to shower His compassion and blessings on the gentle son of Prophet Muhammad sallallahu alayhi wa sallam, his also his companions, and the variety of believers till the day of accountability. My dear brothers in Islam, once again I say Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. So in the first instance, I would like to say that I'm very, very happy to be in your midst tonight to deliver a talk on this crucial topic of Tabarruj. Because this time around, the topic is highly relevant and it is pertinent to discuss such topic in our campuses today. Because we are talking of a place where Tadarud has gained its peak, it's on our campuses. And this topic, most of the scholars, or can I say most of the acclaimed scholars, they are still calling people to Tadarud in the name of Al-Islam. There are still some people, this is very low, oh, they learned the language of Al-Islam, which is Arabic. They understood it very well. They are very eloquent. They are very proficient in speaking Arabic. And they are still calling people to Tabaruj. There are Mustashirikun, the Orientalists. This type of people, subhanallah, There have been a lot of evils to Islam. Don't be surprised. Let me tell you something before I start. When I'm talking about Islam, when I don't teach, when encyclopedia for a fellow encyclopedia of sociology, encyclopedia of history, of this and that, you are having encyclopedia of Islam. Encyclopedia of Islam, it is written boldly at the back that this encyclopedia of Islam, it is written by leading Orientalists. Not only Oriental, Orientalists, leading Orientalists. They are the one who wrote Encyclopedia of Islam. In the house, some photocopies from Encyclopedia of Islam. And that's why most of our people today, <laughs> subhanallah, that are studying Islamic studies, Arabic, and people that are reading books of Orientalists, they may be affected. They may be affected seriously. Because what they are afraid, it cannot be their problem. But because they can differentiate between authentic knowledge and kangaroo knowledge, they can differentiate. They can differentiate between what comes from Allah and His Prophet and what comes from non-Muslims. They can differentiate between authentic hadith and non-authentic hadith. They can differentiate between maqasid sharia wa usul sharia and a lot of things like that. That is why the topic today, unless a very crucial topic we need to understand. And for us to understand this topic, I will prefer speaking that language. For me to speak in English is not a problem. Wallahi, it's not a problem. If you want me to discuss it for three, four hours in English, no problem with that. That's why I call it English. But I, I want to be natural. And I want you to understand this topic more than the way it will be presented. But the Pakistan is going to be some of our brothers who may not understand Yoruba language. If there are, maybe when I'm about to run off the lecture, I can now summarize everything in English language. Will you prefer that or not? It depends on your discussion. Will you prefer that or I should continue in English language? Which one you prefer, please? Huh? Do you have people who do not understand Yoruba among us? If we have, that's another. Do you have people who do not understand Yoruba language among us? If we have, please, can you raise your hand? Alhamdulillah, we don't have. So the colonizers will not play today. Now, Adé Afẹ́fẹ́ Ọlọ́run. Sẹ́rí ọ̀tàbá Ridge, Kálọ̀ wọ́n ti àsìkò torí wà lọ́ọ̀yì ọ̀rọ̀ pọ̀. Títí bàbá ìbẹ̀rẹ̀ mi wípé àwọn àfáà ti kọ̀tí wà nípa ọ̀rọ̀ tàbá Ridge tó pọ̀ gan. And ọwọ́ nínú àwọn àfáà Súnà lágbàáyé tẹ́rì, ọ̀dàlá rẹ̀ àwọn àfáà Súnà lágbàáyé tẹ́ẹ̀rì tẹ́ẹ̀ ní kọtíra nípa ọ̀rọ̀ àwọn obìnrin àti nípa ọ̀rọ̀ tabarruj àti nípa nǹkan tó rẹ ká gbóyé nípa mọ́sálà yìí ṣíwọ́pù lè fúwà nígbìn tó ń lé àwọn ọlọ́ wọ́n ní àwọn tíra kan sàlàyé nípa kí ni tabarruj Imam Bukhari nínú Bukhari àwọn àhàdìsì ń bẹ nípa ọ̀rọ̀ tabarruj Imam Muslim ní Abu Dawud àwọn àfọ́ onísúnà wọ́n gba Imam Muslim Ahmed ó ní àwọn àdìsì lórí ọ̀rọ̀ tabarruj contemporary lè ṣe ibn baz rahimu allah wọn náà bẹ̀tẹ̀ àwọn yìí dání al-ahkamu shar'iyya fil fatawa nisa'iyya tíra yìí ìtí ò lẹ́gbàá bá bí twenty pages náà sọ̀rọ̀ tabarruj wa khataruhu there is a risala like a kind of that be letter message ibn baz kan kọ topic ẹ̀ mẹ́kinu àtàbárùd àwọn onífífí ismail nìka yìí ní abu malik òun náà tún sọ̀rọ̀ nípa tàbárù jù yìí sheikh albani rahimahullah nínú tíra àwọn náà àwọn náà tọ́lá ìmọ̀ sàlàyé nípa ọ̀rọ̀ tàbárù jù àtàwọn àfa àbẹ́bẹ̀ rẹ̀ lágbàáyé kí là ń pè ní tàbárù jù èdè lárúbáwá ni. ṣùgbọ́n nígbà tí àwọn tọ́kùkì yìí a rí pé yóò dáká kọ̀ọ̀kan méjì pọ̀ ká àtàbárù wà ní ẹ́kìtìláàt àwọn kan méjì táàbù ẹ̀rù yẹn kí ni jẹ́ tàbárùj kí ni jẹ́ ẹ́kìtìláàt ẹ̀kẹ́ kámọ̀ láti bẹ̀rẹ̀ kẹ́lìmọ̀ tàbárùj mustakun ní tàbárọjà ya tàbárọjù tàbárùjà àwọn tó bá ní basic knowledge nípa sọ́ọ̀fù nípa Arabic morphology kẹ́lìmọ̀ tàbárùj yẹn láti bí fíìmù lágbára tàbárọjà ara márùn ni táà bá àti ọ̀rọ̀ méjì tó gbọ́rọ̀ ẹ̀rọ daṣẹ́dà tàbá rọjà yìí tẹ̀lé aláwájú ìtàfà àlà mọ̀dọ́ọ̀lù ẹ̀rọ jẹ́ kí ni ó tàbá rọjù mọ́sídà rí rẹ̀ ní kí ni tàbá rújù kí ni jẹ́ tàbá rújù àwọn àfọwọ́n ní jẹ́ tàbá rújù òun ni pé ọ̀rọ̀ kọ̀ọ̀kan rẹ̀ wọ́n effective display wọ́n kẹ̀ dàtẹ́ lórí rẹ̀ báwọn ẹjẹ́ àwọn tí àwọn wọ́n ní kò jẹ́bẹ̀ òun ni pé a ń tún ha wà máa ha sínà ha wà máa yẹ́bìbù a ń tẹ̀sítúrọ̀hù mímà tó sọ́dọ̀ àbí ìṣàwátò rìjà nígbà tó nìkan kan rich òun ni kẹ́ni tó jẹ́ obìnrin lọ́pọ̀tọ̀ ẹni tó jẹ́ obìnrin kó má ọ̀ṣọ́ rẹ̀ hàn ọ̀ṣọ́ rẹ̀ pàtẹ ọ̀ṣọ́ rẹ̀ àti kí ni ìwà àti àwọn dáadáa ti àwọn dáadáa àwọn nǹkan àwọn nǹkan tó jẹ́ kí ni àwọn nǹkan tó jẹ́ tó bí bá láwọn nǹkan ah, yẹn láàjẹ́ àwọn nǹkan tí a dá síbi lára obìnrin yẹn kóbìnrin ṣe kí ni kó fi àwọn nǹkan yẹn hàn wàmọ́ yẹ dìbò àǹtẹ̀ sùrọ̀ hù àtàwọn nǹkan tó jẹ́ dandan lé obìnrin lórí tó yẹ kó bò ó ó dà àwọn kẹlẹ́ tàbí nọ́mbà one kóbìnrin òfin zina ọ̀fẹ́ ní nǹkan àti ibi ọ̀rọ̀ zina láìpẹ́ yìí nọ́mbà two òun ni mahasino àwọn dáadáa ti ń bẹ̀rẹ̀ obìnrin ó di méjì wàmọ́ yẹ dìbò àǹtẹ̀ sùrọ̀ hù àtàwọn nǹkan tó yẹ pé dandan ọ̀rọ̀ ẹ̀yàn obligatory compulsory òun ni fóònù bèrè láti bò àwọn nǹkan wọ́n rè á ń tòbí díyà ha kó wá fi àwọn nǹkan wọn kó polówó rẹ̀ kó display rẹ̀ kó show rẹ̀ fáwọn èèyàn pé nínú nǹkan tó já sí pé kí ni ó nǹkan rẹ̀ to stop having shahwat rijal yóò wà máa tẹ àwọn shahwat rijal ojú kòkòrò adùn lọ́t tó ń bẹ̀rẹ̀ àwọn ọkùnrin látara pé ó ti fi ọ̀ṣọ́ rẹ̀ lẹ̀ ó ti fi ìwò ara rẹ̀ lẹ̀ ìtọ́lọ ní ó bò kò bò nǹkan ọwọ́ akọ́ tọkùnrin bá ti lè rí yóò mọ àrà òsì àwọn ọkùnrin sexually yóò mọ seduce àwọn ọkùnrin tó bá ti rí yóò mọ attract wọn yóò mọ tempt wọn pé kí wò ní jọ nítorí ọlọ́run ọjà ní chifu tí ẹ yọwọ́ rẹ wò dáadáa wò ní mo fẹ́ ṣe kí ni tí wọ́n wá rí ni jọ nítorí ọlọ́run tó wo ní nǹkan tí ọ̀nà kẹ ọkùnrin pé kí ni o yóò mọ tọkùnrin pé wò ní ẹjẹ́ tí má tẹ̀lé kan wá ní ìsìn èsì tó ṣe nǹkan ara ní mẹ́rin tó gbogbo wà sílẹ̀ ní ìsìn tí obìnrin ká bá tẹ̀ bá gbogbo àwọn ọmọ ọmọ ọmọ pátá lásán àwọn kápẹ́ ìsàlẹ̀ ìfọ́ bá tẹ̀ dárí ìkọjá lápẹ̀rẹ̀ bó ṣe ìkọlọ ní má nìtò káàdì tó fi ẹ̀kọ́ ní mẹ́fẹ́ nígbà tí ìbáṣẹ̀ ìbẹ́lẹ́tọ̀ ní ọkọ̀ dọ́gbọ́ òkè subhanallah àwọn fọ́ọ̀fọ́ ọmọ yẹn bá nígbà tí mò ń bọ̀ ní ìsìn láàrin bẹ̀rẹ̀ sí ìdájí ọ̀rọ̀ yẹn ibi bí complex ọdẹ́gbọ́n máa ń ta bí kéṣẹ́ ìdíkẹ̀kẹ̀ lókè ọmọ obìnrin kan lọ́wọ́ wa ń ta ní wá ń jó tọwọ́sọ burúkú lọ́wọ́ ń jó àwọn kúrò kẹlẹ́bẹ̀ẹ́ nípa àwọn òkèèrè kí láń tẹ̀lẹ̀ àsọ́bọ̀ obìnrin kan lọ́wọ́ kí ni òun náà fi ń polówó ọjà kọ̀wá sí ẹni tó kọ́wà lọ́wọ́ kí ni ó fò ọ̀yọ́ kí n wo kí ni ó ìtì ìṣẹ̀lẹ̀ ń dì. àwọn olùbẹ̀rẹ̀ yìí pé tàbá mi ìta wá sàlàyé rẹ̀ yìí bóòlù àti mà tó ti ṣẹlẹ̀ àti láwọn kan náà ta ní ìsìn ọ̀ṣọ́ ọwà tí ń bẹ láàárín ènìyàn àtàwọn nǹkan tẹ́gbẹ́ gbẹgbẹ́ kéèyàn bò kéèyàn fi àwọn nǹkan yẹn lẹ̀ kéèyàn bá ti wá bo àwọn nǹkan yẹn kọ́ èmi tó ń tó kó sínú tàbá rúùj. a ti gbé bá bọ́ọ̀lù anábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ti sọ́nà àdínkù sahih pé mọ́tà wọ́n ti fìtìnẹ́kàn àbọ̀rù ni rìjáì nínú ẹ̀mẹ́sà ìrìsí àjọlọ̀ kan lẹ̀ àbọ̀rù nínú kẹ́mísì tẹ̀sílù náà ń pè bí positive comparative superlative. tọ́lá kí ni tó ní aburú jù tó mú nira dání jù tó yára kórí ibú láàyàn fáwọn ọkùnrin tó tó obìnrin láyé wà lọ́wọ́ ilé ọ̀rọ̀ dàbí ìdájọ́ ọ̀rọ̀ ọ̀tọ̀ onímọ́nì tàbí ilé ìtàn àmì àbíbí ẹ̀fọ́ làtàwọn tàbí gbogbo nǹkan lọ onímọ́nì tó àwọn ṣàyàfíìn nínú àwọn obìnrin tó àbájá àwùjọ àbọ̀n lọ́wọ́ òun náà ṣàyàfíìn ṣùgbọ́n bẹ́ẹ̀ kí ni ẹ̀kọ́ gbọ́ ìsìláàmù rẹ̀ yé wà lọ́wọ́ ẹ̀kọ́ ọkùnrin sínú fìtínà ó lè kọ́ ọkùnrin sẹ́ máa bàbá rẹ̀ pẹ̀lú pé mo lè gbẹ̀lá òyìn dáadáa both brothers and sisters in our campuses and somewhere else màá mọ experience tí mo ti ní àbí inú àwọn tó ti táwọn ti nàlejò fún mi rí wa táwọn ẹ̀mí kiri o ọ̀rọ̀ ilé ní òkèta àti káàmù tíṣẹ̀rí àbá sọ fún wa. sáájú ìgbà lókè tó bẹ́ẹ̀ bó ti wà spiritually okay lábàá obìnrin wà lẹ́yìn ó sì gbà wálẹ̀ spiritually. ìyá ìjọba tó bá sọ ojú àwọn ẹ̀sìn gan àti lọ́wọ́ náà dá àjọpọ̀ sí ìwàlẹ̀ yóò sì rà tọ́gbẹ́ kí ni obìnrin ti jápọ̀ sí nǹkan tí ẹ̀rọ kó ṣe àdánwò ká ti ṣẹlẹ̀ sí ọ̀rọ̀ ìsìn ṣe kí ni ó ti fapá ojú àǹtì kò nílò tó kọ̀ wá àti ẹ̀lú abáyé má kí lọ́ọ̀ pàtó obìnrin náà ni. àdébìgbé yìí ṣe àdánwò kan lẹ̀ fáwọn ọkùnrin tó ń lọ́jọ̀ tó tó obìnrin. kódà ń lọ́rọ̀ ìdílé ìfẹ́ kí ni àdébìgbé wọn tọ́kù nìta ẹ̀bẹ̀ wọn ó dénú. ànàbí ọ̀bẹ̀rẹ̀ báyìí lẹ́nu bí àgẹ́ni wọn tá à ń sọ kọ́ wọn ẹ̀tọ́ àwọn olùgbé nìgbé ànàbí ilẹ̀ ẹ̀bẹ̀ wọn. àdébìgbé tó dé àwọn àdìsí tí wọ́n tàbí ní ìsọ̀rọ̀ ìkànnì nìta àbẹ̀wò tọ̀kọ́ ní báwọn bàmí sọ àrò obìnrin ni obìnrin ni àìlẹ́yà àwọn ọ̀tẹ̀wé wọn bá gbé fún wa láti bí ẹ̀fọ́n sára ìfún wa obìnrin wọn yára jù gbọ́dọ̀ jù yára jù nígbà wà màá tún mọ àwọn ọ̀tẹ́ pé àwọn ará wọn sì gẹ́gẹ́ nínú àti ẹ̀kí ni ògbó tákìlì gàdì nínú àwọn ọ̀tẹ́ wọn jẹ́ àwọn tó rí wọn sì pè díẹ̀ díẹ̀ náà àwọn èèyàn tọ́mọ́ sọ̀rọ̀ ní gẹ́gẹ́ kí ni náà fẹ́ tọ́jọ́ political writer sí wọn àwọn kọ̀ọ̀kan ni wọ́n ní bẹ́ẹ̀ tí wọ́n láwọn ọ̀rọ̀ tí wọ́n sọ gan nípa táwọn jáde ìjọba kí ni o nínú àwọn tó jẹ́ ìwọ̀ wẹ́ẹ̀sì gẹ̀ẹ́sì wọn aburú tó tẹ̀lẹ̀ lórí àwọn lamẹ́ríkà ní wẹ́ẹ̀sì gẹ̀ẹ́sì náà láyé àfaratáwọ̀ èèyàn ló fẹ́ẹ̀ kan lórí ní padà kájí ẹ̀ náà báwọn ará wẹ́ẹ̀sì gan sọ lórí mọ́sálà tàwa yìí màá kó ti gbádẹ́ èèyàn márùn péré nu wọn ọwọ́ pẹ̀lú ní sara màá kó ti tẹ̀ báyà. lórí ìtọ́jú tí mo látara burú yìí kóbìnrin ìtẹ́ kóbìnrin ogo ọmọ bẹ́ẹ̀ bàbá rúj kékeré okùn sí méjì alákọ̀ọ́kọ́ nínú ìlọ bàbá rúj òun ni àbàbá rújú alùkùnlìyù táwọn ẹgbẹ́ kékeré lọ́pàá completely excessive display ìyẹn tó kó bì lẹ́gbẹ́ pé gbogbo ọ̀ṣọ́ rẹ̀ yóò ti ẹ̀sìn ẹ̀ pátápátá wà lẹ́yìn sísà kan sọ fún wa yìí ó lè kòun lọ sí kọ́nà àgbẹ̀ sí ìṣúra tẹ́wà ní Yorùbá wa ń bí kí ni ìfẹ́ dákọ ó lè wá kọjá lọ obìnrin kan náà obìnrin kábọ̀ọ̀sì yẹn ọwọ́sọ burúkú ó tọ́ wọ́n lórí ìjọba ìpé ní ọkọ̀ tó burúkú ju tòun lọ fẹ́ ẹnìkan ọgbẹ́ jẹ́ kí ni ó burúkú ó tọ́ wọ́n rí kí ni ó burúká ó tọ́ wọ́n lórí ó burúká ẹ̀ ó tọ́ wọ́n rí kí ni ó burúkú jẹ̀mí ó tọ́ wọ́n sọ ó dìbò kí ọwọ́ ọ̀sọ̀tọ̀ ọmọ burúkú yìí wọ̀ lọ́wọ́ àtọ̀wọ́ gbọ́dọ̀ akọ burúkú lọ́wọ́ ṣùgbọ́n àbúrú pé orí ikú jẹ́ nìkan jẹ́ ju tòun lọ bàbá ìlú kù ní jù ilé òrùjú gbogbo àbáwá tábọ̀ọ̀sì àníbìkan náà ṣàlàyé tabarijẹ́ tabarijẹ́ kùlí ó lè mọ yàrá Saudi Arabia ó lè mọ ìgbè wọn tẹ́lẹ̀ kí ni tabarijẹ́ kùlí yóò sì lọ́dọ̀ tí tabarijẹ́ kùlí yóò kò ní ìdíkà mọ́ sàrà yẹ ẹ ti ní kọ́ńtọ̀ rẹ̀ ó ti gbogbo ìdá yàlẹ̀ ó ti tánlẹ̀ ó lè wọ jọ́mpà ó lè wọ kíló rẹ̀ ẹ kìrìkọ́ eléyìí tabarijẹ́ kùlí yóò nìyẹn. ẹlẹ́kejì ni tabarijẹ́ ìjù tọ́ríkì ni ìwọ́n tí yóò fi àwọn abala kan lẹ̀ nínú yóò fi àwọn abala kan lẹ̀ nínú àwọn nǹkan tó bò kódà ìṣẹ́dá abala jùsù ìlú yìí ńlọ́wọ́ kan mọ́ọ̀sì àwọn tàà jókòó yìí abala jùsù ìlú fẹ́ẹ́ kí ni o àti tàbáwí ní ìkù lílù àti àtàbáwí ní àlùjù láàmù ní méjèèjì ní ṣẹ̀dá ìsìlámù ṣùgbọ́n orí ibú wọn ó jura wọn lọ ṣẹ́gbẹ́ kìí ṣe orí ibú tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti ìyàtọ̀ lẹ́lẹ́ ó jura wọn lọ màá kó tàbí ìsìlámù bí ìsàkọ́ bí ìdìdì bí ìdìdì ìsìn ẹ̀jẹ̀ ṣe máa tẹ̀lé díẹ̀ wà bẹ́ẹ̀. bàbá láti ṣíṣà wà nǹkan tí wà sẹ́nu ẹ̀fẹ́ kí ni mo dání bàbá rẹ̀ tó ń tẹ̀lé láti máa lè bá mi gẹ́gẹ́ ìjábù mọ́ra ṣẹ́kàrà dání tàbí ẹ̀fẹ́ lè bá mi gẹ́ẹ̀sì tíra yẹn mo fẹ́ kóòtù àwọn ọ̀rọ̀ bíi ìró èlé kíkà ń bẹ̀ níṣà nítorí máa ní pé àsìkò padà tó wa débẹ̀. tọ́lá ọ̀rọ̀ wọ́n ti jù sí yìí ní ìsìn obìnrin ó lè borí táwọn èrè kò borí. yàrá àti ọ̀sùn tàbá rúùtù ẹjẹ́ ṣe má tẹ̀lé bíi méjì àti mẹ́ta wa nínú ṣẹ̀ríà Islam ṣẹ̀ríà ìṣẹ́lẹ̀wọ̀ tóbìnrin láti lé láàrin àlùṣùgbọ́n náà máa ń pè ṣẹ̀ríà aláìwáwá tá a jẹ́ obìnrin gbọ̀ngbọ́n nílé dáadáa ṣẹ̀ríà ọ̀rọ̀ aláìwáwá tá a jẹ́ sisters ó lè lè láàrin ó lè ṣe kí ni ó lè lè láàrin zílẹ̀ ni ọ̀sán ni ṣẹ̀ríà ọ̀tàkù àyàfi wọ́pẹ́pọ̀ bá ti táàfà rẹ bá lóore ọ̀la ìkìlà ní ògbọ̀dọ̀ lé ṣùgbọ́n yà Aisha rọ̀bí ọlọ́ọ̀tà torí pàdánù ọ̀pọ̀ ọ̀ṣẹ́ kìíní orí pé torí pé ànàbí tọ́jọ́ olólùfẹ́ òun ànàbí ò láìkẹ́ ṣùgbọ́n ànàbí aláwọ̀ àwọn obìnrin ní ìtàn lé bí ọ̀rọ̀ ọgbọ́n bí nìsín ó jẹ́ sísà ọwọ́ ayé láàlì kò tí ìmọ̀ ló gírọ́ọ̀sì tàbárí jù ló ṣe yẹn olú láàlì sọ̀wọ́ báyìí olú láàlì sọ̀wọ́ ẹ ò jẹ́ ti gírọ́ọ̀sì ẹ ò fi bù àdìsí ìdáàbò rẹ̀ bọ́ ọ̀rọ̀ rẹ̀ mọ́lẹ̀ tí wọ́n bọ̀kùnrin kankan ò ní rí láàlì yẹn láàlì sọ̀wọ́ ah, bá àtẹ̀rá rẹ̀ dúró dáadáa sí ìkànnà rẹ̀ ó ṣe gbáwó sàwó tàbárí tó bẹ́ẹ̀ tilẹ̀ láàyè ọ̀sọ́ ni ọ̀sọ́ sí rè àgọ́rọ̀ sí hàn. láàyè ìtìsí ìtàlẹ́ tí ọ̀dà alẹ́ bá àtúntà yẹn borí dáadáa ó bá ọlọ́tọ́ sí ọ̀dà bá ọ̀dà láàyè tó ilé yẹ táwọn èèyàn ti rí pé láàyè nínú àwọn tí ọ̀rẹ́ kan rí tàbárí jùlọ ṣe ó ti fi ọ̀sọ́ rẹ̀ nìyẹn. جزاء ان شاء الله احنا طبعا بالاجابه المره الجبال المره ما نتبع جنب تبي

tàbí ìṣe sísà wọ ọkọ ẹ̀jẹ̀ bọ́ọ̀ ní dáadáa o sísà ọwọ́ aṣọ aṣọ tó wá wọ̀ ọwọ́ ṣe bí kí ni o bíṣọ̀pù bá wà rẹ̀ ṣe níyà pẹ̀rẹ́ǹsì bẹ́ẹ̀ tẹ̀ ló kéèkù àbójúlẹ̀ lórí jẹ ṣùgbọ́n àwọn ọmọ bí jẹ́ ẹ̀ka lára rẹ̀ tàbárùjù nìyẹn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ káwọn náà wà máa wà lọ àbí sísà mi ìṣẹ̀lẹ̀ tó tẹ́tẹ́ lù mú kọ̀dẹ̀ tí wọ́n lè kò sí lónìí kọ́ kò bójú ọwọ́ alumú kí ní tó o fi rúbú zina ni fún aláàfin náà bójú rẹ̀ kó o sì lú mú tàbárùjù ló ń ṣe pé kí wo tàbárùjù jù sí yíyù ó ti sí àwọn ìdìkálẹ̀ lójú rẹ̀ tó gùn látara kóòtù ọ̀ṣẹ́kà àgbá nìkan ìgbò àti ìrìn àfẹ́rẹ́ ọ̀ṣẹ́kà àgbá nìkan tó bẹ̀rẹ̀ nígbà tí ọ̀rẹ́ lójú rẹ̀ kọ́ gbọ́dọ̀ kọ́ àtìkè tọ́lá àtìkè ọ̀ṣọ́ ni àbúdá bẹ́ẹ̀ rẹ̀ tó ti lé mẹ́díkà kọ́fọ̀sì lókù ṣùgbọ́n tó àtìkè kó torí ọ̀ṣọ́ kó jù ló lè fẹ́ nǹkan àfáà rẹ̀ ọtí rẹ̀ dùn ọwọ́ àlù àtìkè jáde àwọn jáde pé ah sísà yà àtìkè tó bí ara ṣe tàbáríjì torí pé àti kéèké ọ̀ṣọ́ ni àti kẹ́kẹ́ tí medical purpose ló kù pé àbẹ́yà kankan mọ́ lójú kòkòrò kan ní ìṣẹ́rajú ìyẹn ìṣe pé òsì sí ọ̀ṣọ́ ní ìtọ́jú gbogbo ọdún ọ̀tún alẹ́ rí báyẹn àbẹ́yẹ fi ẹ̀wà náà tí òun ní ìtọ́jú gbogbo ní irú ọdún bá ti lè rí báyẹn nínú pé àwọn ìyá àpadà mọ́ rí àwọn ọ̀ṣọ́ rẹ̀ lára wa kí yóò máa tọ́kì àwọn èèyàn gbọ́mọ̀ ah lágbájá lójúre ẹgbẹ́ ìtẹ̀tẹ̀ wá lọ burú kéèyàn wá lo chéènì káfí àmọ̀ kì sísá lo chéènì ìlọ́tẹ̀ lọ burú pọ̀ àdúgbò bá bí lọ́wọ́ àwọn ọkọ̀ ní àwọn ọmọ transparent wọ́n fi àmọ́ ọdún tọ́wọ́ ìsàlẹ̀ àwọn eléyìí ó ti lọ sí kí ni o tàbárù jùlù kò ní yù ẹ wá jẹ́ àwọn sí Islam sọ tàbárù jù níbi tí ọ̀rọ̀ tàbárù jù tó burú dé ìmọ̀ ti ọ̀sọ̀ lẹ̀ Islam ọmọ fojú rere hàn kódà Islam kìkà pé yóò gbé ìrọ̀wọ́ náà tó bá jẹ́ ògbé ìgbà kìá hàn gbogbo ọ̀sìn kámọ̀bà àwọn náà àkídà àwọn tó sì nìkan lọ́pàpọ̀ àkídà àwọn alùsùn náà láàrin ẹ̀ ó sì kẹ́rì bọ́ọ̀ ń sọlọ́ òun òṣèlọ́ tó kọ́ wọlé wọn àti kọ́ ọba àlùján náà àwọn tó bá jẹ́ gùn láàtù sùfì yìí àwọn tó jẹ́ olùkọjá àwọn àwọn sùfì wọn sọ báwọn. à ń fi lọ́ọ̀ kálẹ̀bà àwọn àlùján náà kámọ̀bà àwọn náà ẹ̀rí pọ̀ lórí olùkọ́ àti súnlẹ̀ ìbẹ̀rẹ̀ káà lọ́lẹ́ mi ẹ bá ní bọ́ọ̀ ń sọlọ́ òun òṣèlọ́ tó kọ́ wọlé àwọn àlùján náà àbọ̀ òun lọ́bọ̀ àwọn náà ẹ̀rọ bọ́ọ̀ tó

àbára ìsọ pé ẹgbẹ́ wọ́n ṣe nǹkan ìlànà ọlọ́run ọba àwọn ìjọ tó wọ́n ṣe wáyé ló yọ ọ̀gbọ̀n kan mọ́ náà ó tọ́ ọwọ́ bẹ̀ gbogbo àwọn nǹkan yẹn ẹ̀ṣẹ̀ ni ẹ̀ṣẹ̀ ńlá ni kàbáyé ara àwọn great sin òun ni. àríyàn sọ́yàm kí wọ́n lòún jẹ́ kí ni o àbíyèsí àwọn tó wọ́n ṣe báyìí à sọ̀rọ̀ nàbí wa Muhammad sallallahu alaihi wa sallam níbi táwọn bí ká ọ̀rọ̀ kàbáyé jù ní ìkúdé àwọn obìnrin tó wọ́n bá nàbí àsọ̀lá àwọn gba Islam àmì nínú tọ́lọ́dé ọ̀dà àwọn ṣe báyìí à ní bẹ́ẹ̀ kí ni o ẹ̀ṣẹ̀ ní àdéhùn fún mi bẹ́ẹ̀ kí ni o ẹ̀ ní máa pọ̀fẹ́ yẹn ìrètò ẹgbọ́n yẹn ẹni tó wà gba Islam tọ́pẹ́ ṣe bá àkàlà nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ànábì ọmọ tó pé kí n tó gbà pé lè tọ́lọ́ fẹ́ gba Islam láwọn tó bá jẹ́ obìnrin ànábì ò ní pé ẹṣẹ́ láàdé òfin pé kí ni o ò ní ṣe bàbá root ò ní máa pọ̀fẹ́ rẹ̀ ẹ̀wá jẹ́ àwọn hadith kan Imam Ahmad àwọn ọmọ hadith yìí wá nínú mọ́sánádù wọn alábìnrin kẹtí jẹ́ ìmọ̀ẹ́mà bíntu rọ̀kíkọ̀ ọwọ́ bá nàbí wa Muhammad sallallahu alayhi ó wá ṣe báwà tí ànábì àlóhùn bá ìsìláàmù ṣe ìsìláàmù ló wọ́n máa ṣe. ànábì àwọn ìjọba kọ́ọ̀lù ànábì fífẹ́ ti ọjọ́ ìrẹ́ òmò ẹ̀mẹ́tù bí tùrọ̀ kíkọ̀ ùgbà yìí ó kì àlá ńlá fíṣírì kí ibi ńlá ìṣẹ́wá máa bá ọṣẹ bẹ́ẹ̀ lórí pé ọ̀gbọ́dọ̀ ṣẹbọ pẹ̀lú ọlọ́run nọ́mbà nọmba fọ́ wà látọ́kùtù ní wọ́lágbákì ó gbọ́dọ̀ pa ọmọ rẹ tẹ́lá wọn lọ́gbà ń gbà lọ́wọ́ ṣe kí wọ́n máa ń pa ọmọ wọn. wà látọ́kùtù ní ìtaní tọ́pẹ̀ nínú owó ẹ̀rẹ̀ yàrá ìkì wà ìjìnlẹ̀ ìkì wà látà mọ́ṣílì wà látà bàrújì ibi tí wọ́n lọ́gà nìyẹn. adígbé ti nínú tó ṣe ń báyà àfọ́nù jẹ́ kí wà látà bàrújì ó gbọ́dọ̀ jẹ́ tí ó àmọ́ tó fọ̀ fọ́ rẹ̀ lẹ́yìn ìgbà tó ṣe kí ni tó ti gba ìṣù wa ẹwọ́n bá yẹ sọ́nà bóṣe kan tàwájú ànábì tó fi ń bọ́ àwọn obìnrin ṣe báyà àníyàn bá wọn gba ìsìláàmù fẹ́ o ó gbìyànjú ó rí pòǹpò ọ̀ṣọ́ rẹ ó ní jẹ́ fífúnà fàwùjọ ó ní jẹ́ ẹjọ́ ọ̀nà ọ̀dà ayé láàmù ó ní jẹ́ fáwọn mọ̀lẹ́kà tí wọ́n mọ̀ sí pé fún ọ́ rí pé o ṣe tàbá rúùj ó mọ ọ̀ṣọ́ rẹ hàn ànábì bá ùmẹ́lọ́tú bíntù rọ̀kíkọ̀ ànábì bá ṣe báyà lórí àwọn akẹ́tìmọ̀ kan yẹn ẹ̀ lọ́jà tó hadith ni àdìgbà búrẹ́rà rọ́bì àlọ́ ọ̀tà àlù eléyìí tí wọ́n mú mùsùlùmí tí wọ́n gbà wá àwọn ìgbà ìgbà sèǹfààní min ahàlì náà lám àrọ̀ ọ̀húnmá àwọn ìgbà àwọn ìrẹ́ ìyàn lẹ́bí kan two thirty groups of people kẹ́kẹ́ pé ìyàn lọ méjì o wọ́n lè jẹ́ billion ṣùgbọ́n ìṣesí méjì ìran méjì àwọn ìṣesí méjì kan ló ń wọn àwọn ìgbà àwọn ọmọ ni wọ́n wọ́n lọ́n tàbá wọn ti jẹ́ iná ọ mo burú ìgbà èmi kọ́ fẹ́mi èmi kọ́ bàtà ń dó tani jọ́mọ̀ lẹ́kà wà lẹ́yìn náà kọjá bẹ́ẹ̀ alẹ́ àdìlà ọdún ṣùgbọ́n alẹ́ àfíìsì àtà àṣàr àyà kan bẹ nínú kọ̀ọ̀kan bẹ pé téèyàn bá ronú sí àyà yẹn wà lẹ́yìn ọ̀rọ̀ ọ̀bọ̀ báyà nígbà tí ẹgbẹ́ sínú àwọn ṣàbọ̀ òun náà àwọn sẹ́kù tàwọn àwọn mọ̀lẹ́kà ni wọ́n mọ̀ jùlọ mọ́ ẹnì kọ̀ọ̀kan náà wọ́n tó bá jẹ́ ọmọ gbogbo nǹkan wọn alágídí tó mọ̀lẹ́kẹ̀ yọ kan náà tó bá jì sí ogun nàìjíríà ogun nàìjíríà òkè ogun náà lè kẹ́ yọ kan tó gbé kí ni ntọ́wọ́n ti dá àwọn ẹgbẹ́ kí ni ìbínú tí ọjọ́ bọ́lá ti ìbínú dá ẹ̀rọ náà tó máa ń sọ ẹgbẹ́ ọtí ìsìn kankan ní ìsìn ẹni mẹ́ta pé tọ́wọ́ gbàgbé kọ́ máa pààyàn tí ọ̀wà sí ìpààyàn kò ní tẹ́ lọ́rùn tó wà láyé ìfẹ́ mú jẹ ìyá òun mímú tí ọ̀wà sí ti ìmú para rẹ̀ sí ọ̀ ẹ̀rọ bí n jẹ́ kí ni àní mo fẹ́ kẹ̀yàn ń ṣẹ̀fẹ́ àwọn mọ̀lẹ́kà àdúgbò ọgbà méjì yìí ọmọ ọmọ ènìyàn àdúgbò ṣùgbọ́n ẹgbọ́n mi ò láwọn àrọ̀húnmá ìyẹn láwọn méjì ètò ojú o láyé ètò mi ìyẹn tí wọ́n sójú báyìí. àdébì ni alákọ̀ọ́kọ́ nu wọn ẹgbẹ́ kan tó pàṣẹ mọ́tí àti àsìkò àwọn ọ̀rọ̀ kárẹ́ sọ́kọ̀ làbà kàdá ti mú lẹ́nu ẹgbẹ́ kan tó pàṣẹ mọ́tí àti àdébì ni pé òun ni àwọn lè sá ó kàṣíyà ọ̀tọ̀ àwọn obìnrin kan àdébì ni pé kí ni àwọn ẹnikẹ́ni ní obìnrin tó lọ jẹ́ lọ́dà àbúrò lọ́kàrà ní ẹgbẹ́ ó ti kọ́ gbogbo obìnrin sínú gbogbo omi tọ́lẹ̀ lè ṣerú nǹkan yẹn nìṣá ó lọ́kàrà ní ẹ̀kẹ́ tó máa rífà àwọn obìnrin kan ṣẹlẹ̀ kàfíyàtọ̀ àríyàt they are dressed naked they are dressed but what but naked àwọn ọ̀rọ̀ pàwọn ọ̀rọ̀ sọ ẹlẹ́jọ́ bọ́ ìlera dáa àníbi pé kàfíyàt

tí wọ́n máa sọ sí ọ̀tàn wọ́n máa sọ sí òsì mọ̀mílátì mọ̀mílátì ìdí ẹni pé àwọn obìnrin yẹn rèé tọ́lá tí ilẹ̀ ẹ̀sùn ọmọ àmìsọ́tọ̀ mẹ́sẹ̀sì wọ́n fẹ́ sọ ìdìkàrà ni wọ́n mọ̀ sọ ìdìkàrà ni wọ́n mọ̀ sọ ìdìkàrà ẹ̀mà ìdíwọ̀n tí wọ́n máa rìn bẹ́ẹ̀. ìyá mi tó dúpọ́ àwọn àwọn àdúgbò tí wọ́n rẹ̀ nígbà tí wọ́n máa ìlà tó ìlà rìjà wọ́n máa jẹ́ ẹjọ́ máa ṣe ogun àwọn kẹlẹ́ ọ̀dọ̀ àwọn ọkùnrin láti ṣe kí láti fi àtàkì wọn náà àwọn máa ní pé ìtumọ̀ mọ̀mọ́ láti mọ̀ láti mọ̀ àwọn ọmọ ìgbà tó ń sọ yìí rẹ̀ àwọn ènìyàn ló fi gbẹ̀ tó ta àwọn èrò oṣù ilẹ̀ ka á sì mọ́tìlì bókítìlì mọ́ ilà tí wọ́n rí orí wọn báyìí irun orí wọn ẹ bá ti rí kẹ́ẹ̀yìn àkọ́mẹ́rí látara bí kíkí ni o tí wọ́n ti lọ ọjọ́ wọn wọlé tí wọ́n ti ṣe wọn bí irun tí ọ̀dà bí irun wọn ṣèlú nìyẹn àwọn ìlànà obìnrin táwọn sọ yóò láàyè arábìnrin nínú ni mọ́sí lè wọ wa torí báwọn èèyàn kẹlẹ̀ bẹ́ẹ̀ wọ́n ọ̀wọ́ náà kátó wà àlùjànnà ọlọ́run mọ́sí tiwa náà bẹ́ẹ̀ torí báwọn èèyàn náà rẹ̀ jà ní yìí náà wọ́n wọn bí ẹjọ́ ti lẹ̀ rí tí wọ́n ti sálọ́ àwọn kan wọ́n kọ́ wọ́n jẹ́ wọ́n kọ́ wọ́n kọ́ wọ́n jẹ́ ọlọ́mọ jẹ́ fífi wọ́n rí bẹ́ẹ̀ ṣùgbọ́n wọn lẹ́yìn wọ́n ní wọ́n jẹ́ náà wọ́n tó ní gbọ́ ọ̀rọ̀ rẹ̀ wọ́n ní gbọ́ ọ̀rọ̀ rẹ̀ wọ́n ilẹ̀ rí àhálà tí jáde ní mọ̀ṣúrọ̀ ti kadà wàkadà àdéhùn tó torí pọ̀ wọ́n jẹ́ náà láti distance báyìí distance báyìí láti àgbọ̀ ìbẹ́rù lọ́n ti sáàtì máa ń gbọ́ ìwà àlùjẹ́ náà pé ah àlùjẹ́ náà tàbí láì sí ìwà àlùjẹ́ náà gẹ́ńkọ́ ilé ìwé ti máa jọ ṣùgbọ́n ní àwọn òrùjọ́ pé tàbí àlùjẹ́ làwọn ń ṣe yìí tí wọ́n fi ọ̀ṣọ́ wọn hàn àwọn lérò táwọn wọ ṣọ́ọ̀ṣì dọ́wọ́dọ́ ọlọ́wọ́ bá ń kọ́ àríyá àti òun wà àrẹ́bìnrin wọn wọn ni wà lùgbìnà wọn ṣùgbọ́n rẹ̀ ọlọ́run mọ́sẹ̀lẹ̀ ìwẹ̀ nìkan kan wa. pẹ̀lú àwọn táwọn sọ̀rọ̀ yé ní ìsìn yóò sì jẹ́ kó yí wa wípé ṣẹ̀ríà Islam ọwọ́ tó fi mú ìmọ̀ ti ẹ̀ṣọ́lẹ̀ ọwọ́ tó fi mú ìmọ̀ bọ̀ ọ̀ṣọ́ ẹni àìgbẹ́kẹ̀ sọ̀rọ̀ kékeré rárá kọ́bọ̀ bá nìkan láti sànú wa. náà nígbà tá a ti wá gbọ́ yé báyìí ẹ jẹ́ ká wọ àwọn abala tí kí ni o àwọn abala tí ọ̀rọ̀ yìí tọkọ sí náà alákọ̀ọ́kọ́ ni wípé kí ni àwọn aburú eléyìí tí tàbá rí jù ìmọ̀ ti ọ̀ṣọ́ nílẹ̀ ìmọ̀ bu ọ̀ṣọ́ ní dáadáa àwọn aburú wo ni kí ni àwọn aburú wo ni bẹ́ẹ̀ àwọn kàrà bàbá bàbá gbé ẹ̀rọ yẹn àwọn àbá àka àwọn abúdá ní kí ni tọ́pẹ̀ lórí bíi mẹ́wàá tọ́bẹ̀ ní tàbá rí jù ṣùgbọ́n àwọn alábí ọ̀dà márùn-ún méje péré bẹ́ẹ̀ ní kí ni ó jẹ́ bíi sọ́márì fún àwọn aburú yẹn àti àwọn nǹkan tí àwọn aburú yẹn kó sí inú àwọn yẹn látara pọ̀ múná. alákọ̀ọ́kọ́ náà orí ti bàbá rújù tọkọ kó sínú òun jẹ́ kí lo ìfṣà òzínà ti mùsùlùmá. látara pé àwọn obìnrin ti ọ̀ṣọ́ wọlé wọn máa kó bẹ́ẹ̀ kẹ́kọ̀ọ́ lára wọn wọ́n ń fi ẹwà ara wọn sílẹ̀ àwọn àbáyé nìkan alákọ̀ọ́kọ́ tọkọ jẹ́ abúlé ẹgbẹ́ sínú òṣùnà ọmọ fáká láwùjọ òṣùnà ọmọ fáká láwùjọ wa and irú àtàrà káfọ̀ tàwọn ọgbọ́n yẹn dáadáa wà lọ ibi táwùjọ wa bàbẹ̀ dé kọ́lọ̀ kó táwùjọ ṣe tẹ́ ẹ bá ta obìnrin hundred jọ nínú ṣẹ̀ríà Islam ṣẹ̀ríà àfẹ́kẹ́ ń tọ́jú ọkùnrin kọ́ ọ má ṣe zìnà kankan tó fi ní àwòkọ wà virgin obìnrin kọ́ má ṣe zìnà kankan kọ́kùnrin kankan ọmọ ìmú èrè rẹ̀ tí ó ti wọlé ọkọ rẹ̀ tí ìwà tó lẹ́tẹ̀ ṣe gbà ìlú yàrá gbogbo bọ̀ ìsìlámù yẹn irú ẹni báwọn kọ́mọ̀ ìjọba níbi ọlọ́run forí jẹ tó gbé ni ìgbà ìmàkan ṣùgbọ́n tó wọ́n nígbà tó tó ń tẹ̀lé mùsùlùmí ló tó wọ́n ṣe jìnnà bí ẹni ọmọ bẹ́ẹ̀ náà ìgbà táwọn dájú ti ṣe kí ní bẹ́ẹ̀sì ìrètí àwọn àfíìsì aláàánú àwọn understand now ọlọ́kẹ̀ẹ́lá ń ndị ọ̀tọ̀ ṣe sọ́rọ̀ ọtí agbálẹ̀ tó ọba fẹ́ obìnrin ní ṣẹ̀ríà tó ọ̀dàrú pé obìnrin yìí ọlọ́mọdé ní kèé lọ́lé ọkọ rí kò wá sọ lójú ọ̀nà pé ah, nígbà tí n ti gbọ́ ìsìláàmù yìí ti ṣe yà o irú ọ̀tọ̀ wọn kò ní ojú àti ọmọ ìyá ó bù láṣìírí ṣùgbọ́n ah, tó kọ́nà fún báwọn tó wọ́n forí ìdílé kan ọlọ́ọ̀tún tí ìjàwá abúlé rẹ̀ ti dáadáa fún ọlọ́ọ̀tún tí ìjọba ti ìkùnlẹ́kẹ̀ ìdádúró lọ́wọ́ fẹ̀yẹ̀ á sì yí hasanat nínú kẹ̀sí ìkú àwọn àdìsù àlórí ẹ̀ tí ìjọba jẹ́ pé òtí bẹ́ẹ̀ fúlàmù ni ètò ìsìnà ọjàlè ọ̀pá tẹ́tẹ́ tẹ́tẹ́ rẹ̀ wọ́n bọ̀ tẹ́tí dáadáa zìnà rẹ̀ wọ́n bọ̀ tẹ́tí dáadáa gbogbo abúlé rẹ̀ wọ́n bọ̀ tẹ́tí dáadáa torí pé àìgbàkalẹ̀ òbí ṣe ìgbà tí ẹ̀rọ ọ̀pá burúkú tó ń bọ̀ fúlàmù ni torí ìpapẹ̀lẹ̀ sí àfihàn ọmọ ọ̀ọ́fẹ́ náà ni ọ̀fẹ́ ni ṣùgbọ́n ní ìṣe ìwọ́n ẹ̀fẹ́ ti pé ọlọ́mọdébẹ̀rẹ̀ tí mo fẹ́ kọ̀fẹ́ ní ìsìn fọ́ ẹ̀rọ adílẹ̀ wá rí pé kí ni o ọkọ̀ ọ̀bá ní bájì èrè torí ẹ̀kọ́ lẹ́nu ṣẹ̀yà pé a ṣùgbọ́nàlá ìtí mọ̀ta máa rí lè lórí rẹ̀ tó máa lọ lórí tàbí bẹ́ẹ̀ sọ pé máa rí rẹ̀ ẹ́ mọ́ bẹ́ẹ̀kù ṣe ọ̀pọ̀lọpọ̀ ṣẹ̀yà lélẹ́yìn mo ti kọ́ sọ̀rọ̀ nígbà tí o gbọ́ nǹkan yé mi àbá burú àbí ọ̀nà tó sábà àfẹ́ padà ìfọ̀ ìwọ́n ti kó o ṣe kí ni o kó o pọ̀ wáyé láti rí. sẹ́nà ṣẹ̀rí àwọn ìdí àpàlà máa ń ṣàmì kẹlẹ́gbẹ́ bá jù ní àwùjọ fẹ́. ṣùgbọ́n bàbá yẹn dókè lọ́sẹ̀ níbi tí ṣẹ̀rí àǹkà kí zìnà kọ́ wá sọ ti àwùjọ wa dé ṣẹ̀rí àkókò tètè tó ọwọ́ tó obìnrin tó wà sọ̀tì mẹ́ta tí ò sọ ó lè tẹ́lẹ̀ ẹ̀kọ́ ìpèdà kọ́kọ́ kọ́kọ́ nínú ọlọ́lẹ́ yìí ní tí mo wọ́n ti wọ́n wọ́n ọjà ní tẹ́sílì wọ́n ti wọ́n ti wọ́n ti wọ́n sáǹpù wọ́n wọ́n wọ́n wọ́n ti fi bẹ́ẹ̀ sí bọ́ọ̀lù rẹ̀ kó lẹ́tà kọ̀tẹ́ǹdì sí lóko ẹ̀kí ń já nǹkan ní ẹnìkan bí abá ń já torí ẹ̀kọ́ ìyẹn náà múlẹ́tà yín lọ òun ọ̀sẹ̀ mọ́ ó lè tẹ́lẹ̀ lọ sẹ̀ríà ṣùgbọ́n àwọn ọkùnrin àbẹ̀yìn ti ká bẹ́ẹ̀ wọ̀ fún àbẹ́ ó tọ́wọ́ jẹ́ pé obìnrin èèyàn lè tètè màbẹ́ tètè tìǹà rí ṣẹ̀dá lómi ẹ̀gbọ́n náà ti tẹ̀sí ìgbàgbà àwọn ọmọ tó fún lọ́wọ́ ti sẹ́yìn gan tó tó ní wàhálà àwọn ọjọ́ ọlọ́run tó kàn án akẹ́gbẹ̀rẹ̀ ọlọ́run ṣùgbọ́n bàtà ipa àti lọ́gbẹ́ ni ó ìṣọ́ ìṣúná ọmọ tẹ́lẹ̀ ìṣúná ọmọ tẹ́lẹ̀ àwùjọ tí wọ́n fún gbogbo àbá àti bá pèsè lọ síbi tàbá bridge wà lọ́ lórí bí wọ́n pọ̀jọ́ gbogbo àkíyàmọ̀ wà lọ́ ìbò tọ́lọ̀ tẹ́lẹ̀ eré ibú wọn yọ pọ̀jọ́ gbogbo àkíyàmọ̀ tó gbogbo àwọn tí wọ́n ti tàbá bridge lọ́pọ̀lọ́ tàbá bridge tí sì náà ń ṣẹlẹ̀ gbogbo ilé ọjọ́ gbogbo lọ síbi tàbá bridge yẹn yóò yẹ pẹ̀lẹ́ tàbá jọ gbogbo àkíyàmọ̀ láì wà rí jú lọ́pọ̀lọpọ̀ kèrè ti ọ̀tọ̀ rẹ̀ lẹ̀ ó ṣe bá ìwọ ọkùnrin tó rí ó wo á ah, sísá àwọn ayélujára ní ìgbà ìgbà ìgbà náà lórí pé díẹ̀ díẹ̀ díẹ̀ àdéhùn padà ṣẹlẹ̀ lórí pé ọmọ ah, ọlọ́pàá mo kóbi lórí ilé ọ̀sẹ̀ nínú o. abúlé kejì wà níyọ ìjà ọ̀rẹ́ àmúlù ìmọ̀ ọ̀tọ́lọ́ àbí ìmọ̀ ọ̀pá ọmọ ọmọ ń ṣẹlẹ̀ lọ́pàá bàbá rí jù ẹjọ́ rẹ̀ dé o. ní ìsìn obìnrin tó ń síra rẹ̀ lọ́wọ́ ìwọ́n tó bá pọ̀ fẹ́ kẹ́kẹ́ àbúrà àwọn ọmọ burúkú tọ́lọ lákàrí ní kíláàsì náìtì ìgbàtẹ̀ àbúrà tọ́lọ lákàrí tọ́lọ lákàrí dáadáa ilé ọ̀rẹ́ àwọn ọ̀rẹ́ àbúrà ti bí wọn ní kíláàsì ìyàfẹ́ kí ọkọ̀ tóbi wọ́n kàwé ní o látara fọ́mọ yẹn ọmọ ìgbòní kó so múra yẹn bẹ́ẹ̀ yẹn sẹ́mà kí àwọn ọmọ ayé ti sọ torí ti kájọ́ láti ẹ̀sìn kan tó sì mọ́ tó ń bẹ́nu ìwọ́n náà tí ara bẹ́mẹ́ kan ní ọkọ̀ àti àti ẹ̀sìn pé ọkẹ̀ nílẹ̀ níbi ìwé náà káwọ́ ọ̀tẹ̀ mọ́ ya píṣọ̀ pé kàyí ìgbà ó ń bọ́ gbogbo àti ẹ̀sìn tiwa gidi kámẹ́rà kìíní kan wọ́n bá lẹ́yìn kan wọ́n bá ti tẹ́tẹ́ wọn súnmọ́ra wọn. sọ́ọ̀bẹ̀ tàbí sísá ẹlẹ́wìsìn ìlú tí àwọn bàbá ìwọ náà mà tí wọ́n dáa tó o ọ̀wà kéde èso rẹ̀ lẹ́gbẹ́ ọmọ Amẹ́ríkà ni ọ́ ó kàn ní ìmájí ní ìkẹ́sí ó dà mọ́ ìṣe ń gbàdá wọ́n ti tó ọ̀rẹ́ sáyẹn gbàdá ní àtijọ́ Amẹ́ríkà. wọ́n wá bára wọn ṣe mọ̀lá ábà wọ́n rò máa sara wọn. tí wọ́n lè tó bá ti lọ́ọ̀gù kan ara wà wá gbé mọ́ wọ́n wá ṣe kíni wọ́n wá pọ̀ kíláàsì rẹ̀ wọ́n wá ń tẹ̀lé ra wọn lọ. iwájú sẹ́kàmọ̀ kìtìwá erin lè bọ́ kàtà wà ń bẹ̀rẹ̀ wọ́n wà lọ́gbà àwọn fèsì náà nígbà táwọn ọ̀pọ̀ àti ẹ̀rù wọn náà ẹ̀rọ ó ti àkọ́kọ́ bàbá rúdù ló àṣáàtì rẹ̀ o nígbà wọ́n àṣáàtì ẹ̀kan kọ́ ara rẹ̀ gbé wọ́n lè máa tara wọn ara rẹ̀ gbé kí ni wọ́n bára wọn tètè náà tó bá bẹ̀rẹ̀ pé ọwọ́ ẹ̀kan tọ́ra ara sọ́mọ́ ọlọ́sìn ní kó fàyàkù ọwọ́ lé ní ojúmọ́ kí náà tẹ̀lẹ̀ jẹ́ náà ìjì ábùl hamid lọ́yọ̀ yóò dànù <clears throat> abarawo ló ń lọ tẹ̀lẹ̀ jẹ́ náà abara kí ni o bàbá làkà ìdè jẹ́mọ́ abúlé ẹlẹ́ẹ̀kẹta òun ni kẹ́kọ̀ọ́ bí ọ̀la ìjìnà àwọn àwọn ọmọ ìbá wọn sọ pé wọn fẹ́ orí oṣù ẹgbẹ́ ìgbẹ́lẹ̀ ìpínlẹ̀ láti fi tẹ́lẹ̀ ọ̀fẹ́ àyíká ìdí ẹ̀kọ́ ìgbàpá òbí èdè pa ah, ọ̀nà tí ń tutọ̀ nǹkan tó lọ́n tẹ̀lé bí ọdún ẹ̀dá ti mo ṣe ní ṣéèdù skul ní nǹkan ah táwọn ọ̀sẹ̀ ní ọmọ bàbá akíníkẹ́kẹ́ ń gbèrú ẹ̀kú ni o jẹ̀sẹ̀ yí àtẹ́kùnrin alẹ́ àti túnra rẹ̀ wọ́n lọ kí ló ń tẹ́lẹ̀ náà gan-an bá níbi ọmọ yẹn ṣẹ́yún òun lè tó ní o ló ìbẹ̀lẹ̀ bá lọ. báyìí ní ìlú ọmọ tó wà ọ̀rẹ́ ẹni ẹgbẹ́ ọmọ tó wà lọ ní bẹ́ẹ̀kì dábì máa lọ yóò tó lọ lọ́pọ̀ ọ̀dì ọdún lọ́sẹ̀ ọmọ àwọn àti níbi ẹni tẹ́tẹ́ ní ọ̀sẹ̀ tí ní ogun kọ́ ọ̀sẹ̀ ẹ̀dí kí ní ọjọ́ ọmọ ìlú bàbá ọ̀sẹ̀ mìíràn ti gbòkú lọ. báyìí ìgbà àtẹ̀lifọ̀n ọba bàbá fẹ́rẹ̀ rẹ̀ ilé ọmọ bẹ́ẹ̀ yẹn ìṣẹ̀ sọmọ ọkọ màá láàyè ọmọ kí nìyẹn ọmọ ìdúná. ayé ọmọ ẹ̀kọ́ ẹni náà wà bí yẹn àbúrò nìyẹn àwọn àwòrán ìṣúná máa pọ̀ nínú àwọn nǹkan míì pàápàá tó wà táàkì máa agbára tàbá ríjì ó tún lè fa kọ́gbá sí pé ọkùnrin tí ó máa bá obìnrin kan sọ̀rọ̀ pé àwọn ọkùnrin tí ó pọ̀ ní ẹ̀ anímọ̀gbé tó lè rògbò lè wọ́n bẹ̀. bọ́lá kọ̀rẹ́sì obì ẹ̀rọ kan ó wà láàrin méjì ọkùnrin mẹ́ta wà bẹ̀ ó mọra burúkú ó tọ́jú ó tọ́kẹ̀ ó ń display ó ń ṣègbá ó ń ṣàwò kálukú sáwò. ìjọba rẹ̀ ah ọmọ ilé ìgbọ́dọ̀ lọ ọmọ ilé ilé ọmọ ẹ̀rọ gidi èmi ṣe mọ̀ ẹgbẹ́ ọlọ́rọ̀ ẹgbẹ́ tí ní oúnjẹ bọ́rìgọ̀ ẹgbẹ́ tí ní ṣọ̀láta ìbáta obìnrin ẹyọ kẹlẹ̀ náà ẹgbẹ́ tí ní kódà jẹ ọ̀tẹ̀ kéèsì gẹ́gẹ́ àwọn àjẹ́ olóúnjẹ fọ́lá oúnjẹ àkójọ ẹ̀rí àwọn àjẹ́ olóúnjẹ sẹ́lẹ̀bù wọ́n bọ̀ wọ́pẹ́ tàbí ìdìbò sáà padà yìí nínú ìsìn ọmọ ẹ̀kẹ́ ọlọ́rọ̀ wọ́n sọ ọmọ tàbí tó ń ṣe bá fáìlì lọ́gbà tí yàrá ọ̀rọ̀ rẹ̀ bí yusuf wo kọ́ ọjọ́ tí kò tẹ́lẹ̀ torí pé àwọn èèyàn jẹ́ ibi tàbábù jù yìí máa sọ bí àwọn bíi pọ́ǹtì mẹ́ta tó àwọn ẹ̀rọ tàbábù jù ẹ̀ wà ń tọ́lẹ̀ ní ìjẹ́ tí máa débẹ̀ ẹ̀jẹ̀ ọ̀rọ̀ mi létí ń sọ̀rọ̀ rẹ̀ yusuf tó bá dáa ara burú mi tún nìyẹn. ara mi ìrìnà ti lọ kí wọ́n bìlẹ̀ àyà ìtìjú kò sí bí ìdúró ẹni tó ṣe kíní ẹni tẹ́lẹ̀ ìsìn láwọn nígbà tẹ́tẹ́lẹ̀ ìtìjú jẹ́ àríyá lónìí ní ìsìn wà ní àwọn ìtìjú mẹ́tẹ̀ ọ̀fẹ́ àtòbí máa jù ara wọn ní títì máa fi kíní kan kí ló tẹ́lẹ̀ tí ẹni yẹn ò lè kóra rọ́ tẹ́lẹ̀ tí kí ló nígbà wà náà lónìí olóyìn ìsìn ọmọ ètò nítorí jẹ́ bẹ́ẹ̀ kẹsẹ̀ ẹ̀nu mọ́tò àwọn ọmọ kan tẹ̀mẹ̀tà bò àwọn ọmọ kékèké ní káàdì fún ọmọ tẹ́kọ̀ọ́ ìkànjẹ́ gánàbì ìkànjẹ́ ọ̀rọ̀ ìmúkàrà fáwọn ọmọ ẹ̀sọ̀rọ̀ ẹ̀gbẹ́ ẹ̀mí lọ́dọ̀ kò sí bẹ́ẹ̀ ká wọlé ń tẹ̀ sí kánà bó sọmọ́ra ìmúra rẹ̀ rọ́ọ̀tì díẹ̀ bẹ́ẹ̀ yẹ́ tẹ̀sí lọ́dọ̀ dọ́gba máa náà níbi ibá ìyá ń tẹ̀ ní ọba ara ọjà kí ló lẹ́nu ìṣẹ̀lẹ̀ mọ̀ ya fún ọmọdé ẹ̀ ń tọ́ wọlé ìmọ̀ ẹ̀sọ́ kan dára fún wọn. mùsùlùmí lọ́wọ́ lè wà àwọn ìsìnkú nígbà tó tẹ̀lé ká tí àwọn àti àwọn ayépa mùsùlùmí ní ọwọ́ ọ̀gọ́gọ́ fọ́ ká ọmọ ọlọ́mọ láì máa fọ́ ọ̀rọ̀ pé ìjọba sọ ọmọ tó ìkánnọ́tà ìkánnìsáyẹ́lá wọn náà gbogbo sinmi lánàá ìṣù lọ́jọ́ bẹ́ẹ̀ yẹn wọn fọ́ kàn gbáyà bí máa múra dáadáa ó yàrá ìgbàríkà ó mọ̀sá àràbà sọ̀rọ̀ àfẹ́ ṣe o. nígbà tí wọ́n rí bẹ́ẹ̀ ìtọ́kọ́ ní òní bá ọkọ̀ ní bàbá ti ṣe ọbẹ̀ ó rà bọ́kà. kábíyì bàbá kan lẹ́yìn ibi ìyá ìyá ní ti ṣe ọ̀dọ́ rẹ̀ rí náà. látọ̀rọ̀ bàbá ní ìjù àwọn kò fi ní ìjù náà. tí ọ̀pá ọjọ́ ọjọ́ ìjọ àlọ́

fíl akhlaq ìyá ẹgbẹ́ kí lọ di generation àti declination àti decadence in moral ìgbà àwọn ọ̀wà àtọ̀jọ́wà ìsìláàmù àwọn ọ̀wà ẹlẹ́yìn ọwọ́ àdìgbẹ́ kí ni pàdáwùrù wa ń ba ìyẹpẹrẹ ìjólọ́lẹ̀ ọwọ́ ń bá kí ni àwọn ọ̀wà abẹ́nu ara àwọn abúrú tí àkàbárù ìṣùtọ́fà làwùjọ wa lé látọ̀rọ̀ ń ṣe nínú wa ìsìláàmù tí ẹ̀ka gbọ́dọ̀ ìkìtì lọ́tọ̀ àwọn tó ń tẹ́lẹ̀ àti kíni ọ̀pàdé àwùjọ làkàlà àwọn àwàpàdé wà bẹ́ẹ̀ bóńjọ ẹ̀dá bàbá àwùjọ nínú ìṣẹ̀lẹ̀ Islam tó bá fẹ́ fẹ́ obìnrin kan ọ̀fẹ́ fẹ́ sísà wà lọ́wọ́ ní bóòsì tẹ̀ kìtìmà tó bá lọ́kọ̀ tí àti mọ́tò àrù tí àyẹ mọ́ka mọ́ka jẹ́ àyẹ tọ́jú ẹ̀ bẹ́ẹ̀ bá wọ́n kà wà náà yóò sì máa ọ̀nà wà specially disturbed ìwọ́n tí mi ká rẹ̀ bá fi sùn bí ìgbà tó yóò mọ̀ gbé wá sí àfá àrẹ sọ mi nìkan náà òun mọ̀ mọ̀ ṣe nítorí àwọn tọ́rọ̀ táwọn nínú sex education pé ti sùlámù àfá àrẹ padà sàlàyé ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ pé èèyàn gbọ́ yé pọ̀. kí wọ́n lọ́pọ̀ ìmẹ̀yẹ àwọn àfá àrẹ bẹ́ẹ̀ nínú àwọn fọ́nà jẹ̀mẹ́ tẹ́ra wọn jẹ́. ìyá bá bẹ́ẹ̀ obìnrin ọlọ́kùnrin ló ti ṣùgbọ́n ní ìdílé náà sì bíi jùmọ́ èèyàn tẹ̀lé pàdé jẹ́tẹ̀lé obìnrin ó ní gan ní ìṣẹ̀lẹ̀ islam wọ́n tún pọ̀ kankan yóò kéré ṣe haramu òun ni kí sísà kó ní brọ́dà kó sì ní rọ́bà ní o ṣùgbọ́n obìnrin yẹn àwọn afárá ìṣẹ́lẹ̀ lọ bá ọkùnrin àbí ìlú ọba àwọn afárá sọ̀rọ̀ méjì lórí ẹ̀ àwọn ọkọ ni pé ọba àwọn ọlọ́pàá àwọn ọmọdé ọkùnrin nínú ibi tó wọn náà gbé islam yìí dé bẹ́ẹ̀ torí tọ́wọ́ ni kò gbé islam yìí àbọ̀ lálákàdé yà ń sáà àpọ̀lẹ́mọ̀lẹ́ brọ́dà yẹn kí ẹ sísá abọ́gá ti sùlùkù ṣó rẹ̀ sí ọ̀rẹ́ àti sísá yẹn rárá tí wọ́n dágbà ṣe fún ọlọ́sùn mi ó ò níbi kọ́ ọmọ ẹ̀tọ́ káàkiri tó ti bá wíṣẹ ọkùnrin náà báwọn náà ti máa ń bá àwọn sísá dáfẹ́ rẹ kúlẹ̀ pé ah nfa sísá yìí wà láì mo nífẹ̀ẹ́ rẹ̀ pọ̀ kó o bẹ́ẹ̀ bọ́dà ní ìgẹ tọ́lájú tí àáfà àti bẹ́ẹ̀ bọ́sùn náà àáfà ẹgbẹ̀wé àníyàn bẹ lórí ẹ̀ àníyàn ti sọ lórí ẹ̀ àníyàn ti sọ àyẹ̀lú ẹgbẹ́ ọlọ́run jẹ́ sísá yóò gbà fún mi o bí wọ́n máa ń ṣẹlẹ̀ táwọn lọ́gbẹ̀sẹ̀ táwọn sísá náà wọ́n lọ́wọ́ máa ń ṣẹlẹ̀ dáadáa sísá ìnira gbà mí brọ́dà orí bó ṣe gbé kalẹ̀ alábàbọ̀ pa bàbá rúdì nìyẹn o ibi tí àwọn ti á gbọ́ pé bàbá rúdì bá fi pàkẹ́ lọ. ìfà àbúrò àti ìfà can you see and bá àtàrí lọ́wọ́ sí you and àdáyé because of you you are the sugar of my tea you are the honey of my tea you are the You I know gan. wà á lọ wà síbò àti kí wọ́n mọ̀ fún tẹ̀bí tí ẹ̀rọ ìléwọ́ ìdílé ní ìṣẹ̀ àìmọye abúlé àwọn ẹ̀rọ ìléwọ́ ìṣe. ẹlòmíràn fẹ́ẹ́ ti obìnrin kò ní lè sùnmọ́jú náà pé eh, by by one o'clock in the night when I was reading my book, I could, I could not be able to understand the book uh, because I was thinking of you. When I woke up, I think I should first message the because you had been so up like this. Wọ́n fi ọlọ́pàá títí ẹ̀mí ló pé báyìí. Irọ́ náà sì ni o. know ni o. Lọ́pàá rẹ̀ kí ló kò sí títí. Kò sí ọ̀rọ̀ Islam ní àwọn ọ̀rọ̀ ṣe kí ni oúnjẹ lọ́rẹ̀. Nínú ìgbà ìgbẹ́ tí mo oúnjẹ kẹsẹ̀ lẹ́ Islam tí ìtàwọn olùgbà tẹ́ fẹ́ gbà àwọn èèyàn kò sí alùpù fọ̀fọ̀ àti alùpù òtẹ́tẹ́ ní ẹ̀d àwọn ìwà tí Islam kọ́ wa tí ọmọ ẹjọ́ lọ lẹ́nu ní àtàrà wí fìlà àkùrà. àwọn ọ̀gá àwọn ọ̀gá ẹgbẹ́ kiri látara tàbáwí jùlí ẹ̀jẹ̀ gbọ́ pọ́ǹtì ìdàdà ọmọ ẹ̀rí kiri ìyáàbùkú wọn ti zákìrọ̀ wà ziri. repentive memory kò ní kí lọ ẹ̀jẹ̀ gbọ́ ìdílé mọ́ látara àwọn orí ibùsọ̀ lórí ìkọ́bá àti gbogbo àgbáyé

have you memorized encyclopedia of sociology? encyclopedia of Islam òun ni Quran ọmọ ọdún méje akúrò àrísọ nílé mi ọmọ ọdún méje ìwọ́n tẹ̀sẹ̀ orí mi kẹ́kẹ́ kọ́ tó ti kà tẹ́lẹ̀ nígbà wọ́n tẹ̀sẹ̀ àwọn olùkọ́ máa bí ọ jẹ olùkọ́ lè sọ́nà jẹ ọgbà kọ̀ọ̀kọ́ wọ́n sọ fún mi àbí ìmọ̀ Bukhari ìmọ̀ Bukhari àbí ìdẹ̀lẹ̀ kí ni six hundred thousand àbí náà àfààní mi rà ọ̀nà tẹ́lifà pẹ̀lú àwọn different traits of narration sọ̀kúnwá lọ́sẹ̀kì mọ́ha ètò lọ́láàfíà ń bẹ̀ ètò ọ̀làláàfíà ń bẹ̀ ṣíkà bá ní wọ́n àbọ̀dẹ́ kọ́ra yẹ mọ́ta ọjọ́ kọ́gbọ́n àbí kí lọ sí ilẹ̀ lórí ìsìlámù ìfẹ́ta àpẹẹrẹ ẹ̀ṣẹ́ pòfẹ́sọ̀ kẹ́nìkà pòfẹ́sọ̀ kẹ́nìkà kí ni dára pẹ̀lẹ́sọ̀ ìrẹ́rí ṣé pẹ̀lú átíkù kan bí ọ̀rọ̀ àkẹ́nìkà péjì àwọn ọ̀fà nínú tó ní ọ̀fà káwọn ènìkan tá sábìlì bá rí lọ́dọ̀ ọ̀la ní fifty bọ́ọ̀lù kí lọ́dọ̀ fún ọkùnrin tó rọrùn mẹ́tọ́ pòfẹ́sà bí àbí pòfẹ́sà ẹ̀sì ṣẹlẹ́ bí lọ́dọ̀ ọ̀la ní. ìyá wọn sọ pé lọ́dọ̀ ọ̀tàbá níbi ẹ̀jọ̀ wa wà lẹ́yìn retentive memory òsì mọ́ lọ sí kí kí máa rí afọ́jú mọ́ lónìí ìmáàmù ṣàfihàn ìfàhìn ọ̀la nínú àwọn tó ní kúrò ti dá kúrò ní ìmáàmù ṣàfihàn wọ́n lè ṣe tí àlàjẹ́ kalẹ̀ ìdíjọ́ ìgbàgbé ọgbà wọn lè lọ́jà tọ́ba bí ẹgbẹ̀ láì ní ìsìn tọ́ba ara nùkíà àti àlẹ́kọ̀ tí a rí àti àìmọ̀ ìdájẹ́ tí àìmọ̀ ìdájẹ́ ìmọ̀gbà ń bẹ kí ní ewé tí a tẹ́ ìmọ̀gbà bí ti ọjọ́ ìmọ̀gbà yìí kì í ọmọ ìmẹ̀yẹ ọdún kọ́ mọ́ àtàjọ ṣàfi sí lè mú àtà ó ti àtọ́ láàrin two goals ìmọ̀lìkì ní lẹ́sẹ̀ ọ̀há àtọ́mọ̀ ọmọ ní kíra àfẹ́lẹ́pọ̀ ìtàn ìmọ̀ ìmọ̀lìkì wọ́n tẹ́ ó jẹ́ fún mọ̀lìkì ṣáwọ́pá ayọ̀kúnlẹ̀ ṣàfẹ́ èyí tọ̀ níbàbù ó tó fún àwọn ìlú kíkà tó wà fún ẹgbẹ́ ṣàfihàn student nínú wàtá fún àti ṣàfihàn ṣàròpàn ayọ̀kúnlẹ̀ màálùkún ayọ̀kúnlẹ̀ kí ni ayọ̀kúnlẹ̀ màálùkún ìtàgàn tọ́lọ́pù náà wọ̀lẹ̀ kíwájú kí ni òwe làpá rẹ̀ torí kí ni ilé ẹ̀kọ́ ṣe àkídẹ́sì nínú ìdílé ìgbìmọ̀ yàrá ọlọ́run lọ́tọ̀ àmì ẹ̀rẹ́ mẹ́tẹ̀ẹ́ fún ọ̀nà lọ́gbọ́n gbogbo tọ́mọ̀ sílẹ̀tì gàfún ẹgbẹ́ mẹ́tẹ̀ àpá lọ́gbà mi ìmọ̀ òṣà ti náà tọ́lọ́pù náà wọ̀lẹ̀ kíwájú kí ni ọ̀nà ìgbìmọ̀ yàrá ọgbọ́n gbogbo òwe bá mọ́ bára tó mẹ́rin àgbọ̀n rẹ̀ kò ní ìfẹ́ sinimá olùgbọ́ kí lọ́wọ́ fẹlẹ̀ ó fẹ́ fìdí ẹsẹ̀ obìnrin jọ kan ẹsẹ̀ obìnrin kìí ṣe bírẹ̀sì obìnrin lórí o kìí ṣe ìgbàlè obìnrin o ìdọ̀rọ̀ ti jẹ́ ọ̀rọ̀ àpá náà nìkan sáà sáàbì tàbí ní ọmọ ẹ̀rọ ṣọ́ọ̀fù gan-an kìí ṣe ìgbàlè ìfẹ́sì Islam torí bá àwọn ọ̀gá ìtàn bẹ̀rẹ̀ ọkọ̀ tiwọn náà pẹ̀lú ọmọ ọmọ àtúntò ẹlẹ́jọ pẹ̀lú ìdí ẹ̀ tàbí ní ọmọ ẹ̀rọ ṣọ́ọ̀fù mọ́ ṣọ́ọ̀fù wa ní Islam ká ní kíjà bùnú ọmọ ẹ̀wọ́lẹ̀ mọ̀ ń bọ̀ wá bóò ni gbogbo tẹ̀lé ògbò rẹ̀ tí ò ní jẹ́ bàbá rújù àbọ̀ àwọn ẹ̀dá ìjọba tó ilé òṣà bí ó ní ọjọ́ obìnrin yìí ó lọ́dọ̀ sí àwọn ìṣẹ̀kọ́ sórí ó lọ́dọ̀ àfá rẹ̀ àfá wà kéè ah bìrọ̀bí ìmọ̀bìṣà fún mọ́ ọmọ ìkà láti mú tọ́wọ́ fẹ́mi ọba ti tẹ́tí tọ́wọ́ gbogbo ẹ̀bá lọ ah wàhálà dé ó ní ṣàkọ́wútú ìláwà kí ìṣú àṣẹfúgbé fa àrùṣájá ní ìlà àtọ́rùkìlì màá fi wà kọ́ láti anáyẹ ìlànà òórùn

kéjẹ́ tá àtọ́ ìjọba ẹni bọ́dọ̀ kálukọ́ ìkìláàsì bọ́ta àfàlàyé ìwà lọ́la ọ̀rìn ìwọ́n ni wọ́n bẹ̀rẹ̀ pé ìwọ́ bọ́ pé wọ́n náà bu ara rẹ̀ táwọn èèyàn wá rí ọ táwọn jẹ́ kí wọ́n rí nǹkan aṣọ mímá táwọn èèyàn rí ọ tọ́jọ́ kí ni aburú tara rírí rẹ̀ kọ́ ti jáde wọ́n bẹ̀rẹ̀ pé tí wọ́n bá lọ́wọ́ bọ̀rọ̀ bẹ́ẹ̀ lẹ́yìn àbẹ̀fẹ́ wọ́n náà dé ààrẹ àwọn náà ti ṣe mọ̀bùnú ju ìsìlámù wọn ẹlẹ́bí ti kọ̀kúrù pé wà lọ́ọ̀ nínú ìsìlámù ìyìn ṣe kọjá abáyé kò sẹ́ni àfa àbẹ̀rẹ̀ ṣèwádìí láyé lẹ́yìn pé ara lo bẹ́yà bíi àti ilé fúláwà ní kíkà ara ah, bẹ́yà bíi kí ni kọ́ọ̀tì tó kù sí ah, àtọ́kọ́lẹ̀ ìrọ̀jà àwọn rẹ̀ àwọn ṣẹ́bẹ̀ ọ̀dà ìṣàlọ̀ nationalism. so ṣùgbọ́n àwọn ènìyàn ti ọ̀rọ̀ àwọn mẹ́lẹ́gùn láti à àwọn ìbẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀tẹ́ ọlọ́run mẹ́jẹ̀ kí kúrò lẹ́lẹ́gùn ọlọ́run sàánú èmi mẹ́jẹ̀ kúrò lẹ́lẹ́gùn ọlọ́run mẹ́jẹ̀ kúrò lẹ́lẹ́gùn tọ́wọ́ ti lè fẹ́rù àdúrà yẹn ṣàdúrà kọ́mẹ́ntì proof ní Islam náà. wọ́n tọ́ ìtumọ̀ ọ̀dọ́ ìdíyẹ àwọn kan ti sàkẹ́lẹ̀ ìgbà àwọn students ìlú Ìlọrin tí ẹ̀ka tó gbẹ̀lẹ́ lẹ́nu I have more than 50 students ẹ̀ka tó gbẹ̀lẹ́ ibi lóbi lẹ́kọ̀ọ́ ìsìn Ìlọrin mọ́ I have a lot of them àwọn kan ọ̀dọ́ ti wà lọ́ọ̀ látara fún charity wọn wà láwọn bẹ̀rẹ̀ improve wọ́n bẹ̀rẹ̀ improve sẹ́yà wà láì tètè bá àtọ́ ní ọlọ́ǹgá ọlọ́kẹ̀ sànù yín àwọn kẹ́kẹ́ ẹ̀dẹ́ mọ̀ bìlíjù ni bá a ti kọ́ wọn tó pé àfa àwọn ìlú ṣe kọjá bá ó ti mọ̀ta ẹ bá ti gbà òdodo ìlú wọn ní ọkàn rẹ̀ tó bá lọ́ọ́ ọkàn rẹ̀ tó ti di ọkàn rẹ̀ pa ọlọ́run tí kò sámà alákọ́ ibi ọlọ́run yóò yà di ọkàn pa òdodo ìlú gbọdọ̀ lẹ́lẹ́ bí àwọn tó gbọ́ bẹ́ẹ̀ gbé àwọn gbé gbèrè síbi ẹnu ọ̀sọ̀rọ̀ ọwọ́ àkìta sójú ọ̀rọ̀ náà rẹ̀ ní èdè ní wọ́bẹ̀ níbi kan dékí ní ẹwà burú yìí látara kàbá rúù ó dékí ní retentive memory kò sí mọ́ káà nǹkan tó rí kójú kò sí mọ́ káà nǹkan tó rí kárí kàbẹ́ ìmọ̀ràn ìmọ̀ràn Buhari tẹ́gbẹ́ wọ́n tẹ́ ṣe àdìsí wọ́n da àdìsí 100 dùrú chain of narration ilé ìwọ́n gbèsè ilé ó dá ọjọ́ ẹ̀rù ó ní gbogbo àdìsẹ́ kan kò correct ọwọ́ ìtẹ̀mú kí ni o ètò correct wa wọ́n dẹ̀gbà everything táàbù síláàmù ti àwọn lónìí fọlọ́ bá rí jọlá kọ́ta àwọn arábù tàbábù ìṣòro nìyẹn torí pàṣẹ gòmí ti ń lọ àwọn táǹtì fẹ́ pẹ̀lú ti ẹjọ́ abala yẹn lẹ̀ <clears throat> abala yìí kí wọ́n lọ àwọn nǹkan tó dẹ́ka ìwọ̀n bẹ́ẹ̀ ṣe tàbábù ìjù áfíríkà ní ìtàkùn bẹ́ẹ̀ bíi tàbábù ìjù kan náà àrẹ́bí báwọn obìnrin ṣe bẹ́ẹ̀ à ó sọ fún ọ pé àlẹ́ yẹn obìnrin ẹ̀ẹ́dọ́dọ̀ sí ọ̀fọ́ nílé ẹ̀ẹ́dọ́dọ̀ mọ́tàlá ìbò tọ́lọ ní ẹ̀bọ́ kí náà fún àwọn oṣù tàbá rújù gbẹ̀ngẹ̀ lónìí àwọn àbá àwọn sọ̀rọ̀ pọ̀ lórí ohun ẹ̀wà jẹ́ ojú ẹ̀nà àwọn àfá sọ. alákọ̀ọ́kọ́ nínú nǹkan tó kó aburú bá àwọn èèyàn òun ni kí ni fún mọ̀tà yìí àwọn àṣìgbọ́ bí misconceptions nípa kí ni nípa àlàyé tọ́lọ̀ bá fọ́nù kùránì àti sílẹ̀ ọlọ́dọ̀ rẹ̀ pé nta àkọ́kọ́ rẹ̀ lóṣù rẹ̀ ṣàìtọ́ rẹ̀ rẹ̀ kí ni ń wọ́n ṣe tọ́lọ̀ ní oṣù yẹn àtìgbà iléyà àtìgbà ọ̀rọ̀ wa ń gbọ́ ilé tọ̀rọ̀ Islam ọlọ́dọ̀ rẹ̀ pé nta èmi náà gbé lórí èdè yàrá àti ẹ̀rọ sí wọn. àtìgbà nípa tọ́lọ̀ sọ wù kúrẹ́ ní àtúnṣe náà wọ́n jẹ́ káwọn obìnrin ọmọ nǹkan bá rúkì lónìí nínú àwọn abúlé àpá àlọ́fà nìyẹn. abúlé lọ́wọ́ bí ìgbàgbọ́ wọn ni àlẹ́ ìmáàjì wọ́n kọ́ fún ọkùnrin kúlò. àlẹ́ ìmáàjì àti kọ́kọ́ òun tẹ́kọ́ kí ìrẹ́wà àtẹ́ẹ̀tì kí lóore kí lo ẹni tọ́kàn rẹ̀ le gan tó ti di ọkàn rẹ̀ pàṣẹ kí n ti ẹ̀fẹ̀ gbọ́ òdodo. a ah, ọ̀ wá àwọn obìnrin àǹsọ̀ ní ìmọ̀ nìfà nìfà wùlà àǹsọ̀ ìyá wọn sọ wọn ah, a mẹ́ńdà wà àwọn obìnrin àwọn obìnrin àǹsọ̀ nígbà tí a yà ìjà tó sọ̀kalẹ̀ báyìí gbogbo wọn kọ́ wọn bẹ̀rẹ̀ sí ní yà wọn aṣọ àbáyé sẹ́kẹ̀ sílẹ̀ mẹ́ńdà àbọ̀ ara wọn àwọn obìnrin àǹsọ̀ nìyẹn. ìgbà ní ìbẹ̀ fún àwọn ìtọ́lọ́ oníkẹ́ ti wà lẹ́yìn wọn ṣe ṣùgbọ́n torí pé ìlẹ́ẹ̀dù àti kọ́síọ́bì ọ̀nà ìdẹ́rìbẹ́rí ìdí ọkàn pa ìlọ́gbọ́gbọ́ ọkàn ọ́njẹ́ta ọ̀tí sọ́ọ̀tì wà wà àbí ìjúkà bẹ́ẹ̀ ní ìbọ́lẹ́mu nígbà àti ẹ̀kọ́ bá di sí twenty àwọn ẹ̀rọ nínú àti kàbù lúgùn ọ̀rọ̀ ọ̀mùta ó ti kàdé àrùsọ̀ nìyí náà sọ́tò orí ẹ̀yí padà pàdé ní àbí ìtìkẹ́ náà pàdé kan wá láti ìtìkẹ́ wá pàdé láti inú ọkọ̀ àmọ́bí ìyàwó sí ní sàkọ́ọ̀lẹ̀ àdébùdó làtẹ́gbẹ̀ẹ́ mọ́mọ́ bínú ó kọ́ padà wà àbí ìlàtẹ́gbẹ̀ẹ́ mọ́mọ́ bínú ọwọ́ gbọ́gbọ́n ní oṣù Islam kẹ́ sáàbìsì kan lọ́gbọ́n tó ti tó ìwà ǹdẹ́ sí kókó ǹdẹ́ sí i lẹ́yìn kan tẹ́lẹ̀ nǹkan tí kálukú wa tá a nínú kàáfà sí òun ni ká sí payá ọkàn wa Quran láti lo sunna pẹ̀lú àníyàn tá a fẹ́ ṣe èyí tó àbá wá sí ìrí ṣe wà láì kánú ọ̀dà kánú tó kọ́mọ̀ ọ̀dà wà ní jẹ́ kápẹ̀ pé ìyìn tí ìṣe kan ní kéde tó ń sọ wá lọ rí gbé kí ni ó ìyìn ní ṣe kọjá ibi tí mo wà yìí tí àgbègbè àti different things ọ̀tọ̀ ní pé mo gẹ́gẹ́ rẹ̀ pé wà lọ like me sin i know a sister ó ra àwọn ìjáàbù tó pọ̀ nígbà wọn ní kó dé ọ̀dọ̀ ẹgbẹ́ ṣọ́ọ̀bù lọ lórí gbọ́ngàn kan gbọ́ngàn kan gbọ́ngàn kan gbọ́ngàn ó sì làwọn àgbàlọ bá lò ó sì délé nígbà tó dọ̀wọ́n lẹ́kọ̀ọ́ wọ́n ṣe kúrò wọ́n kọ̀ọ̀kan gbogbo ìjáàbù ẹ̀rọ kan tó lọ́wọ́ látò ní ìgbọ́ àwọn ìgbà wọn bò ara máa ń lé kíni kó sì máa laṣọ ní fúláwà rẹ jẹjẹ ẹgbẹ́ ìgbésùn tọ́ba tó wà lọ́rin yóò lò jáàbù tọ́ba dẹ́kù yóò lò fúláwà ṣùgbọ́n mo rẹ̀ ń bàjẹ́ pé ìyẹn ọlọ́run ìgbà orí kò máa ń máa wọlé àkọ́kọ́. ẹni ọ̀dọ̀ kẹrẹ pé yóò pàtó lójú kan o yóò máa ṣe tàkọ́ bímọ lórí kẹrẹ. wọ́n ní ìlànà yóò ti ẹ̀sìn sí ìná ìdùnnú yóò ti fi ọkàn ta oṣù tó lè sọ lẹ́yìn tí wà kára kí n sì wá bọ̀rọ̀ kékeré tí màá lè fi nílò kọjá bá ní ìsìlá ìfẹ́ gbọ́ pé ẹnìkan sọ̀rọ̀ fún ìgbàfọ́ mi ò ìfẹ́ gbọ́ o wọ́n tọrọ àlẹ́ ìnáàjì wà kọ́ sọ́ọ́ pèlè kòló wọ́n dà wọ́n mọ̀ṣẹ̀kà bá rò tún náà fún yẹn. nọ́mbà tíì òun ni ìrírí kẹ́tẹ́rẹ́tì nìfà jíjà mẹ́rin yìí nà ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin they are deceived with their beauty ọ̀nà ní ìgbà ẹ̀tẹ̀ jẹ́ pẹ̀lú ẹwà rẹ̀ ah èmi ni mo fẹ́ ìkó báyìí èmi ọmọ fúnra mi èmi ọmọ lọlá èmi ọmọ lára èmi ọmọ lẹyẹ èmi ọmọ kíní kan èmi bọ́lá ti dúró bọ́lá mi kí àwọn ọdún òun tó fà ní dáadáa báyìí nìwọ̀n àmọ́ bo gbàrú òun ah ó burú gan àwọn afọwọ́ adékàtọ̀ fún ẹni bẹ́ẹ̀ pé kí ni o onítàn tó rò pé ẹ̀ fáìn wà lọ́ọ̀yọ̀ ẹ̀ fáìn kankan o ìgbọ́pá pé tí ń sàn ọjọ́ ẹnu pé èmi fáìn kódà bàbá ìwé nìkan mọ àìní èsì sà sẹ́yìn náà tó bẹ̀rẹ̀ sí lónìí kọ́ and this is a very beautiful sister indeed ìwọ ọmọ tó dá tó báyìí lọ́wọ́ àdúgbò bojú ẹ̀kọ́ ni wọ́n náà tó náà ta àti òfú ọmọ náà ìlú náà sì ní ọmọ ẹ̀sẹ̀ fún àti òfú

ibi tí mo fẹ́ ìje kí ni àwọn òbí mi fún ọ̀sán ẹgbẹ́ òun bẹ́ẹ̀ wá mọ́tò ẹ̀ka jẹ àwọn òbí rẹ̀ wọ́n wà á lu ẹnu wọn pé á ah, ìwọ ọmọ tó bá a ni iye náà borí o ni iye náà borí ṣùgbọ́n ti ẹ̀fẹ́ rí ọkọ̀ òbí yẹn tàbí ẹ̀kọ́ ní ìfẹ́ tí ẹ̀rí ọkọ̀ òṣù báyìí. ẹ̀yin àwọn òbí àwọn ọjọ́ àná o ah, àwọn ìdí ẹ lọ́ka tẹ̀sí ìbùn kẹ̀sí anábì wa Yusuf alayhi salatu wa salam. àwọn ìlú ìlú ìyàwó ọba nígbà tó pẹ́ẹ́lẹ̀ pé kírísì ọ̀pọ̀ ọ̀sẹ̀ jìnnà àwọn obìnrin tó ń bẹ nílùú ó ń pẹ̀jọ rẹ̀ pé ah, ẹ ìyàwó ọba ẹ ìyàwó ọba ìjọ ìjọ ìjọ burú gẹ tọ́jú burúkú ọwọ́ anìkọ́mọ ọ̀dọ́ wọn bọ́ọ̀ ọ̀sẹ̀ jìnnà ẹ ah, kọ́díṣà bọ́pà àwọn gba ìfẹ́ ti bo ẹ̀mí ẹ̀bí nǹkan mi ọwọ́ anìkọ́mọ ọ̀sẹ̀ jìnnà nígbà wàá gbọ́ fọ́lá mẹ́tẹ̀ẹ̀dá bìnnà kiri ọmọ tó wá tẹ̀ẹ̀rẹ̀ òkè ah, èmi tí mò ń bá ọkùnrin tó fẹ́ ìgbélé láti jọ yìí tí mo tó lè fẹ́ sùúrù obìnrin yẹn máa gé nǹkan tó ń gé nǹkan yẹn ìyàwó ọba aziz ọba aziz ló kọ yusuf jáde pé yusuf ó kó jà ọwọ́ jáde طلع النار عينه أكبرنه وقطعنا والله nígbà tí wọ́n rí àmọ́bí ìrúsùsù àà ah, àwọ́gbọ́gbẹ̀ àà mọ́ndàlá ẹ̀yọ lọ́lọ́yìn àà ah, wọ́n kọ́ tí a وقلنا حاشا لله ما هذا بشر إن هذا إلا ملك eléyìí ẹjọ́ yọ màlẹ́kà lélẹ́ ìgbẹ́dọ̀ jẹ́ màlẹ́kà wọ́n fi jẹ́ ìka wọn ìwọ sísá àtọ̀wádìí sí pẹ̀lú ẹwà jẹ́ kí n bí ọ́n béèrè brọ́dà wọn ló ti rí ọrí tó gé padà lórí tó lọ. Nígbà làwọn tó wà ti kẹ́ẹ̀dá sà ó kọ́ ó tẹ̀lé ẹ̀ síwájú. Ó kọ brọ́dà yẹn dìpátẹ́ǹtì ẹ̀ àpapọ̀ tìlà sí àdúgbò tó wà á lè lọ tẹ́ẹ̀sì ẹ̀rọ rẹ̀ nínú ìpẹ̀lẹ̀ rẹ̀ ké. Àwọn yìí ti fọ́ bí èyí ló fi jẹ́ ọwọ́ tiẹ̀. Inshallah, wọ́n mọ́tò ti gba ọkùnrin ìgbàgbé lọ àti ẹ̀kọ́ síwájú Inshallah kò sí kí lọ sọ̀rọ̀ wọ́n kò sí àwọn ìyẹ́ yìí kùnà bọ́bá jìnà àà ṣùgbọ́n kọ́nà àwọn mẹ́rin àrí ìṣọ́ yìí ẹwà mẹ́rin bí Yusuf báyìí ẹwà àtọ́bẹ́ ìṣẹ́bí àwọn àtọ̀ gbogbo ayé ni ilé kẹsí ìdíkọ́ àwọn àdìsí wájá ní tẹ̀sí ìrẹ̀lú ẹ̀rọ ànábì Yusuf níbi tí Yusuf wá fà ìdè àwọn obìnrin rí wọ́n gé ìka wọn tó ti bẹ́ ìyàwó ọba ní kí Yusuf kọ́ wá bẹ́ẹ̀ wọn lè sìn náà tó ọ̀bàbá mi fèsì náà ó lẹ̀ wọn ó ti jẹ́ kan àwọn ẹniyẹ pẹ̀lẹ́ yìí wò ní pé wọ́n bí síjìnà àhábù ìlàjá nínú ọ̀tẹ̀dẹ̀ ọ̀nà ní ilé ilé ẹ̀wọ̀n ẹ̀wọ̀n tó ọkọ̀ fúnmi tó máa lọ gẹ̀ǹgẹ̀ ẹ̀wọ̀n àhábù ìjọba níbẹ̀ sí jù ju tó ní wá fún ìrìnṣìnà lọ ìyìn níṣẹ́ ìṣìnà wò ó sì lọ ẹ̀wọ̀n torí pé kò ṣe ṣìnà ẹni tó fàìn sani kọ́ wá fèsì náà sani tó ti wá abọ́lọ́dún wọn ni wípé torí àsìkò ẹgbẹ́ta ẹgbẹ́ ìdílé sí ni pé ọlọ́ lórí mọ̀ pé kò ní nìkan very good ló ń ta bá gbọ́ ló pàtàkì o kọ́ọ̀rọ̀ pọ̀ kan tá àbọ̀ sílẹ̀ wà tá àbá lò wà lẹ́kùn lò èmi tí mo tọ́ kí lò ìwọ́ bá gbọ́ kó lò òun ni abọ́lọ́dún máa lọ́dún ìṣẹ̀lẹ̀ ni pé kí gbọ́ngbọ́n ní sẹ́ríà Islam kí làwọn bọ̀wáàbì sẹ́ríà bí àwọn òṣèlú kankan àbí àwọn kankan láti fi jẹ́ kọ́mọ̀lù pé ṣẹ̀ríà ó kórìíra ọ̀rọ̀ tàbárùjù yìí láti jẹ́ kọ́mọ̀lù pé ṣẹ̀ríà ọmọ àwọn abúlé tí tàbárùjù ọmọ ẹ̀mú dání ṣẹ̀ríà wọn fẹ́ kéde ó rárá la àwọn nǹkan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan lẹ̀ tí tàbárùjù máa ń yọ jáde ibi tí màá kọ́kọ́ kí n lọ ní òfin ó ní pé ní ṣẹ̀ríà Islam obìnrin mùsùlùmí gangan kí ni ṣẹ̀ríà fẹ́ kó gbogbo ara rẹ̀ afáfẹ́ tàbárùjù tàbárùjù tí ó gbogbo náà ti tàbárùjù ni ibo ṣe wá sẹ́kọ̀ọ́ tòun ló gbogbo ara rẹ̀ gan tí ò ní jẹ́ tàwọn lójú nígbà tó bá kú ìbẹ̀rẹ̀ tán àwọn olójú kí ni àwọn ìlàjì àwọn nǹkan tẹ́lẹ̀ àti oníbẹ̀ bí àwọn òògùn kọ̀ọ̀kan táwọn náà ìjọpọ̀ jọ́kìn àti òbí náà táwọn mójútó kí tàbárùjù òfin ní kó ní búbá lọ́dọ̀ ọlọ́run tí ọlọ́run òfin nílẹ̀ kẹ́nà tó máa ṣe tàbárùjù. alákọ̀ọ́kọ́ òun tó bá apá kọ́kọ́ jẹ́ obe ṣẹ̀rí àkọ́kọ́ ń fẹ́ fún wa ná kí n bẹ̀rẹ̀ láti orí pé a fẹ́ sọ̀rọ̀ ṣẹ̀rí ọ̀fẹ́ ká máa dé ohun tàbá fẹ́ sọ̀rọ̀ tó bá fẹ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ di natural tó ní bá bọ́ sí máa fẹ́ tẹ́jú obìnrin ọmọ rẹ̀ bọ́ọ̀kì èkó ló fẹ́ sọ ṣe ọ̀pọ̀ tó ní bá sọ̀rọ̀ àti obìnrin ló sọ̀rọ̀ bọ́lá ti bá wa ẹ̀dùn àti ohun ọkùnrin ohun lọ kẹ́kẹ́ bí ìkíní ọkùnrin ló wẹ̀ máa kẹ̀ dáhùn ohun obìnrin èkẹ́ á <clears throat> ti mọ̀ ṣùgbọ́n ìjọba ọmọ náà obìnrin bá ti bá fẹ́ sọ̀rọ̀ yóò wà dé ohun pé àbáláwọ́lá tàwọn ikùn mú fún ẹjọ́ tẹ̀lẹ̀ gbàgbà tún bèèrè ní mọ́ máa ń fi ẹ̀ṣọ́ wékiri. ó lọ́ọ̀rẹ̀ wà lẹ́yìn nìkan sọ fún mi pé bọ́dà akẹ́kẹ̀ẹ́ wa ti lẹ́tọ̀ skul kan ó sì gbóhùn sísà kan ó ìyẹn lásọ́tọ́ gbọ́ ó ti wà ní problem sísà wo ní sọ̀rọ̀ yẹn ẹ̀jẹ̀ kì í ṣe báyìí sáyẹn sọ̀rọ̀. ó lásán ó lọ lásán

nínú ìwà tí ẹ̀kọ́ tó òun ní ká rí obi kọ́bọ́ ọ̀pọ̀ láwùjọ kọ́lọ̀mù tìtù àwọn tó ṣẹ̀ríà ṣẹ̀ríà ò kéèjì àwọn obìnrin ṣẹ̀ríà kéè pẹ́pẹ́ kí ni ó ń flẹ́pù àwọn obìnrin ṣẹ̀ríà gẹ́gẹ́ òun lọ́ emancipate wọn from the bondage of slavery ṣèbọ́nà jẹ́ ìbí lọ́dún tẹ́lẹ̀ ní kí Islam tó dé ṣèbọ́nà pa ọmọ obìnrin ni ṣèbọ́nà ìlọ ọwọ́ sọ̀rọ̀ ṣẹ̀rí àbẹ́kú sọ pé wọ́n lẹ́tẹ̀ bá rógbé tẹ́ bá lẹ́kọ̀ọ́ kódà kọ́ jẹ́ àpapọ̀ ẹgbẹ́ ẹ̀ṣẹ̀ jẹ́ pàdé skul jẹ́ kẹ́rin bá wọ́n bá ní ìgbẹ́lẹ̀ ẹ̀ṣẹ̀ ọ̀dọ́ bá ní olórí kàtà náà olórí skul wọn pé wà náà ìrẹ́ níbi kí abẹ́ríkẹ́ ti gbọ́ tí àṣẹ lọ́kẹ́ ti dúpẹ́ ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ìmúṣẹ́ jẹ́ ti gẹni kẹ́rin bẹ́ẹ̀ kí ní o níta ọ̀sẹ̀ yóò o níbi káwọn ìṣẹ̀ṣẹ̀ kọ́pì ẹ̀rẹ́ ìṣẹ̀ kíníkà wà náà ìbá jẹ̀mẹ́ ilá àní ẹ̀fra tí o bẹ̀ẹ́ gbẹ̀gbẹ̀ tẹ́lí bí ààrẹ òfo mùsùlùmí o ìgbẹ̀ tẹ́lí bí o bẹ̀ẹ́ yẹn parents lọ wáyé departmental family gathering àyíkakọ́ family gathering mo ti ń sùtà náà ní o òun náà fọ́pọ́ náà òun náà ẹ̀ sí òun náà mọ̀gbá ajú ní ọmọ ẹgbẹ́ báwọn wọ́n tẹ́ wò ẹ̀rùn lọ́wọ́tọ̀ ní ọmọ lẹ́sìn ẹ̀sìn tí a tó obìnrin yẹn lọ́kọ́ mẹ́lá tàbí jù mẹ́lá rẹ̀ lóṣù lọ́pù nígbà ìṣẹ̀lẹ̀ Islam ṣe ní àwọn ọmọdé ọmọ sọ̀rọ̀ bá ọdún tó bá ọdún ní ìṣe sí ìtàkọ́fẹ́ bẹ̀rẹ̀ question ó lẹ́fẹ̀ẹ́ kó sọ̀rọ̀ kán máa kó sọ̀rọ̀ bá ń bẹ̀rẹ̀ kó sọ̀rọ̀ kò ní ìgbà ọdún ọdún wọn ní ìṣẹ́ ọdún wa ibi gbogbo wọn fẹ́ káàkì ẹlẹ́jà apara wa jẹ sọ orí mẹ́rin ìgbàlejò àti àwọn tàbí lọ ní. tó bá jẹ́ ọ̀sà tó ń tẹ̀lé bí jẹ́ kí ni táwọn obìnrin náà wà síwájú wa béèrè béèrè táwọn ń sọ pé tọ́lọ́nìkàwọn obìnrin kẹ́lọ́ microphone wájú kẹ́sọ̀rọ̀ tọ́lọ́nìkàwọn obìnrin kọ́ mọ̀ ṣe lẹ́kṣọ̀ lórí rédíò tọ́lọ́nìkọ́bìnrin kọ́ mọ̀ ṣe kí ni kọ́ mọ̀ ṣe lẹ́kṣọ̀ lórí tẹlifíṣọ̀n ẹ̀fúrasúrò àfààyàn yẹ́dọ̀ ẹ̀yìn ìlà àtàbàrùjì ó pè é àbábùjì nìyẹn àríkà lẹ́bí ló lù àríkà lórí ti yóò àríkà náà gbúdọ̀ kàpọ̀ tó gbọ́dọ̀ ṣe kúkúbà jọ kan iná ń gbọ́dọ̀ ṣe kúkúbà obìnrin kan wá ṣe kí ni ọwọ́ àmọ́wọ́ tó mọ́ lù á ẹ̀rọ máa ń tọ́wọ́ ọba àlejò láti òkú tí ò tí ò tí ò pè sí ọwọ́ fẹ́ ṣe kí ni ọfẹ́ ọfẹ́ pẹ̀tẹ̀lẹ̀ wájẹ́ ní mọ́rù wọ́n ní mọ́rù láti à ní pẹ̀tẹ̀lẹ̀ yẹn sọ obìnrin lọ́kọ̀ rẹ̀ ju mọ́rù. àríkà ìgbàlù bí ìgbọ́dọ̀ bá ní kàrágbáwá jẹ́ kí sọ ní wẹ́bsáìtì kan wẹ́bsáìtì kan bẹ́ẹ̀ www.allahakbar.net ní website yẹn www.allahakbar.net lọ sọ́ọ̀kì ọ̀dà àdìsí ní website yẹn owó láti fẹ́ náà àti wọ́n kọ́ àwọn àdìsí gẹ̀ẹ́ fún àwọn website yẹn àti kí ni ilai kí ni àwọn defect tó wà ní ẹ̀bẹ́ ìlú láti ti bọ̀ ìfù yóò ní pé ọ̀hà àbáyé yẹn ti súnmọ́ àdìsí àdìsí tó ń bọ̀ ìfù àdìsí àdìsí kápẹ́lá àdìsí tó ń bọ̀ bẹ́ẹ̀ ni ó sì dìbẹ́ẹ̀tì tó wà bẹ́ẹ̀ gọ́ọ̀fẹ́ǹtì lè sọ̀rọ̀ wọ́n ti ṣàlàyé ẹ̀sìn wa bẹ́ẹ̀. ẹ máa lọ ọmọ ẹ̀rọ àwọn àkàríj táwọn afọ aláàbìsì ṣe ẹ̀ aláàbìsì àdìsìtì àìsìn bẹ́ẹ̀ ni wọ́n ṣe kíni ẹwà àmọ́wọ́ pé ó sọ̀rọ̀ pọ́blíkì mọ́sálásí àmọ́bí àdìsì bẹ́ẹ̀ níbo wá níbo ló ti sọ̀rọ̀ mọ́tò lẹ́yìn tí wọ́n ṣe kútúbà àwọn bí ayé àwọn tàbí lẹ́kọ̀ọ́ ní àbí bá a fẹ́ bẹ̀rẹ̀ nìsín sí ọ̀rọ̀ àgbẹ̀rẹ̀ kwẹ́sàn ó lè lọ́kọ́ sí lóòwò ṣáhìn tọ́bí ó lè kọ́ tó bá fẹ́ bẹ̀rẹ̀ kó bí ọ̀rọ̀ àwọn àtúntẹ̀ bẹ̀rẹ̀ kó bẹ̀rẹ̀ bọ́ọ̀ bá sì yẹ kó ń lọ́wọ́ àwọ̀tẹ̀ wọ́pá fáwọn wọ́ọ̀yì sísà òní ẹ̀nà ìgbẹ́ náà rẹ̀ díẹ̀ ńlẹ̀ à ń bọ̀ àbẹ́rẹ̀ bọ́ọ̀tù lè bá sọ rẹ̀ díẹ̀ ńlẹ̀ ẹ̀rà ń ṣàlà iná bìlá sọ lọ́wọ́ wá pọ̀ǹtì yẹn ó ti lé mi. nọ́mbà two nínú àwọn pọ́ǹtì òun ni bẹ́ẹ̀ ṣẹ̀ríà sáàtì àwọn obìnrin níbo ṣẹ̀dá àmì kọ́mọ̀ tó sí ẹ̀yìn tí ṣẹ̀dá ọ̀dá ní kọ́bẹ̀rẹ̀ ọmọ tó wájú táwọn bọ́lá ti jó lẹ́yìn wà lọ́yìn mọ́ta bláàkì wà nínú ẹ̀rọ ìbámu àwọn ará ní ìṣe ìlú àti àwọn ìṣe kálífẹ́ ibi táwọn títà wà yẹn làwọn bẹ́ẹ̀ àwọn títà wọ́n wà bíi àwọn ti rẹ̀ bọ́lá ọ̀tọ̀ lọ sí bọ́lá ti rùkú bá ìyẹn lẹ́yìn sísá ṣe á sísá tàbílà lọ́wọ́ lẹ́yìn yẹn wà lẹ́yìn jẹ́ lèmi pa tàbílà wọ́n ta. ọ̀rọ̀ ẹ̀dẹ̀ kẹ mọ̀bí ni wọ́n mọ̀ jáde lára lórí irun. ẹ̀jẹ̀ ìṣúlù ìdàgbàdà lórí sí sẹ́kùlẹ́ṣẹ̀ kálẹ̀rí jà lọ́n jìnnì. kẹ́ẹ̀kẹ́ ọ̀rọ̀ pé mẹ́sìlẹ̀ àti àní kíkálukú náà lè ronú sí mi náà. ṣọlá àwọn àmì ìṣòro yàrá ìfàlẹ́ àwọn ìjọ ọrùn ṣùfúùfì rìjáì àgbọ́dùhà wàṣàrúwà àṣírùwà wọ́n ọrùn ṣùfúùfì nìta àṣírùwà wàṣàrúwà àgbọ́dùhà náà mọ́sí lọ́gbà ní ìsinmi wa sáàpù ọkùnrin tó lóore jù òun ni káwà wájú sáàpù ọkùnrin tó burú jù òun ni káwà lẹ́yìn àǹfà ìfásà kò bẹ̀rẹ̀ sáàpù ọkùnrin tó lóore jù òun ni kan lórí ẹ̀ àìsí mọ́tọ́lásí tí wọ́n gbọ́ tẹ́tẹ̀ máa bẹ̀rẹ̀ ọkọ̀rẹ̀ kí àwọn àti mọ́tọ́lásí àwọn àti lọ ọmọ ilẹ̀ tó wá sí náà yóò spiritually elevated to some extent ṣùgbọ́n tó bí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ àwọn ọ̀dọ̀ kíni ṣàìtàn ìjìnà ṣúwa kí wọ́n àgbẹ̀ kíni tóbìnrin tọkùnrin díẹ̀ tọ́ba tọkùnrin kaba dúró kóbìnrin kó dúró láàrin kọkùnrin kó dúró láàrin <laughs> ibi tí sàwọn ti rùkú tó ti báyà dá bọ́dà ibi tí sàdúrà fẹ́ sùdúdù tí ó ti báyà dá kí ló kẹ̀ ìrùkọ́lẹ̀ máa kí mọ́ irú tí máa bẹ̀rẹ̀ ṣọ́ọ̀ṣì tó bá lè tó pàmọ́ pàmọ́ o kò ní káàlù wàhálà tẹ̀lẹ̀ mú lọ. ṣùgbọ́n torí lọ́gbà pé wọ́n sì parí mọ̀lú jẹ́ wọ́n sì ṣàkọ́ndọ́ọ̀mù lẹ̀ sí wọ́n tọ́lá ọ̀pọ̀ ọjọ́ tó ń rúkọ̀ wọ́n wá ṣe délé wọ́n wọ́n wá ṣe ẹ̀yìn níbo ni káwọn ọkùnrin wà ìwájú nínú mọ́tàlá àtẹ̀gbẹ̀rẹ̀ ọlọ́run nínú bí ìsìlámù bá rí pé ibi ọ̀dọ́ bí obìnrin ọ̀sán máa rí máa rí máa rí kí ọ̀nà àfáàtì yín torí pé bọ́lá ṣe bí àwọn obìnrin wà lẹ́yìn obìnrin ẹ̀yìn kọ́lẹ̀ fún ọlọ́run ló ṣe ní bẹ́ẹ̀ ó sì ní kọ́lẹ̀ ọ̀dà ṣe ní bẹ́ẹ̀ káwọn ọkùnrin kárí yín kánífẹ̀ẹ́ yín ni á máa fìyà jẹ yín torí náà ìjọba jẹ́ pé bẹ́ẹ̀ bá fẹ́ sọ láti ẹgbẹ́ sójú ọ̀nà ọ̀fẹ́ ló kú lẹ́ nítorí ẹ̀ nígbà wọn gbẹlẹ́ sáńkọ́ kí ṣe mọ́síná ṣọwọ́ káwọn òbẹ̀rẹ̀ ṣe mọ́síná ní bọ́lá ọ̀tọ̀ bá àwọn obìnrin tí wọ́n tọ́lá ti lè wà pàṣẹ ìgbà àti ìrẹsẹ̀ rè alhamdulillah ṣùgbọ́n àwọn ọkùnrin àìní ìdọ̀lọ́rùn àáfẹ́fẹ́ kejì àáfẹ́kẹta àáfẹ́kẹrin ọlọ́run kò dẹ̀ èyí sísá náà ẹ̀mí bínú sí yẹn. torí pé ọ̀rẹ́ bíi lọ́jọ́ tọ́lá ti jẹ́ ayé àwọn olùkọ́ parí ní kùránì ayé àmọ́síná wọ́ọ̀tù làásá rọ́bà mọ̀tàkà fẹ́nà rẹ̀ àwọn obìnrin ní tìlá kù lórí ẹ̀. ṣùgbọ́n ọlọ́run ọba ṣe ń bẹ̀ kó lè jẹ́ àwọn ọkùnrin tó jẹ́ tí ọ̀sẹ̀ obìnrin tó pọ̀ jù àwọn ọkùnrin lọ àdébìnrin bá bẹ̀ fẹ́ ayé eré ṣe one to fifty ni ọkùnrin kan obìnrin fifty kò tí ìtàkùn bá ní ìṣó lẹ́ṣọ́ wá tòkì tí a ní ìgbòdá àdòkùn ayé tó ọdún wá papọ̀ tó bẹ̀rẹ̀ ní dání ẹ̀rọ ní dání àjílẹ̀ǹdẹ̀ tẹ́lẹ̀ pẹ́ pàpọ̀ ọmọ ìgbọ́n náà mẹ́rin nígbà tọ́lọ́ máa ń tiẹ̀ mẹ́rin lórí rẹ̀ tó ọ̀rọ̀ fún iṣẹ́ ọwọ́ àmọ́ pé àwọn ọmọ ìyá àti àwọn náà tún òsì rẹ̀ mọ́ kálẹ̀ ní fẹ́ wọn. ṣùgbọ́n bá jẹ sọ́lá yẹn bí yìí pé ṣẹlẹ̀ Islam ó mú àwọn aburúkọ lè wà ń bẹ̀ bọ́lá ṣe ṣẹ̀dá àwọn obìnrin òun ni pé kó orí wọn kára kódà kọ́ńtà ní jẹ́ òun di most ugly lady of solution ah kọ́ńtà òun ni ọ̀fẹ́ ti tọ́ rí ara rẹ̀ ọkọ̀ yìí bàkan ṣẹlẹ̀ àti kí ni nǹkan tó sẹ́yìn káwọn ọkùnrin tó wájú kódà alákẹ́rẹ́ tọ́ra nígbà ní ọlọ́run wà lápẹ́dà ilé ìmọ̀ sáfì ní ìlànà nǹkan lápẹ́dà ilé ìmọ̀ sáfì ní ìtẹ̀sí náà ìfẹ́ ìbúrẹ̀ tí mo tẹ̀sí sára ìgbé sábù nìṣú lẹ́ni pé àwọn tàbí wà wọn tó sáfù àwọn kan wọn dọ́gbọ́n sáfì bí wọn ìṣèjọ́ olè máa wọn sáfù káàtó àwọn kan wà No, àmẹ́bí wọ́n ní ọwọ́ ẹ̀ àti ìlànà tẹ́tẹ́ ló ń ṣáájú ní omi tẹ́tẹ́ pò àtàwọn tẹ́tẹ́ kí ni sáfù ẹ̀mì àbíbí sáfù tẹ́lẹ̀ fún níwájú. Ètò burú lẹ́yìn àwọn tàbí àdúgbò kẹsẹ̀ náà sí ní pọ̀sẹ̀lẹ̀ kọ́ndìrẹ̀ fún sáde sáfù wájú nìyẹn. Táwọn náà tàbí láti kò sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sẹ́ńtúrì sírù kẹ́kẹ́ sẹ́lẹ̀ kí àbẹ́ sẹ́kẹ́ rí mẹ́rin wọlá ní abala ní ìyẹn lókùsẹ̀jú kan. ok abala yìí nígbìlẹ̀ yóò tó gbé kalẹ̀ nígbìlẹ̀ yóò tó gbé kalẹ̀ fún wa lórí ọ̀rọ̀ bàbá yìí pé ẹni obìnrin ṣẹ̀rí àdúgbò kí a mọ̀lẹ̀ lọ́pẹ́ ń dà ṣẹ̀rí àdúgbò kí a mọ̀lẹ̀ lọ́pẹ́ ń dà torí pé kí lọ́wọ́ lọ́pẹ́ náà jẹ́ náà tí bá ọ̀rọ̀ tàbí àbúrò àjọ tí màá ní problem mi ní problem ẹ jẹ́ kí sísá òun lọ́pẹ́ ń dà kọ́kọ́ dálẹ́gbẹ̀ẹ́ mi màá tó wò pé ah sísá kéré o subhanallah sísá bí ní tòkòwò lọ́kùnrin àwọn olùkà bí mo tó tó rèé tó báwò ẹgbẹ́ òṣèlú ẹgbẹ́ bá mọ̀ọ́dẹ mọ́gọ́rù mọ́gọ́rù mọ́gọ́rù láka mọ́gọ́rù tó lè wú láwà sani àlè sọba wo bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan mistake ní ẹlọ́run kan forí jọ sọba wo ẹlẹ́ẹ̀kì ni wọ́n pẹ̀sẹ̀ lẹ̀ fún ọ. olùkọ́ wọn wà nígbà tó gbọ́dọ̀ lọ́sẹ̀ ń dà wọ́n wọlé kí ni wíyà zaniya elúsì mẹ́ni tí ó fi lọ wẹ̀ dànù. àyàfi bá bá jẹ àìbẹ̀rẹ̀ ṣẹ̀rí àníkó omi tó wá fi áìdọ̀lù ó lè mú lọ́fíńdà kó fi sí aṣọ tí ó fi bọ̀ abẹ́rẹ́ kó lu lọ́fíńdà ṣẹ̀rí àwọn tó wá fi áìdọ̀lù àdìgbò ló bá wà ní kí ni inú ilé pẹ̀lú ọkọ rẹ̀ láti fi tẹ ọpẹ lọ́rùn kó o ṣe kí ni ó ba orí ọkọ ẹ̀ ọkọ náà àti máfúnámá yẹn dá ṣọ́ọ̀ṣì ṣẹlẹ̀ bá rí ìṣe tí wọ́n sọ wípé bàbá rí ìdílé ṣẹlẹ̀ àtúntà ọkọ̀ náà rẹ̀ ó ní báwo ló ṣe dùn mọ́ o kamalu tí wọ́n ṣe pé ní ìlú mọ́ ẹ̀yọ́ o ṣẹlẹ̀ àtúntà àyè àmọ́ lọ́fíńdà lọ́fíńdà ọ̀jẹ̀ táwọn èèyàn orí ní kọ́tó wù kọ́tó tó yín wọ̀ ẹ bá lọ ṣẹlẹ̀ àtẹ́kẹ́ ní ọkọ̀ tó jù bẹ̀rẹ̀ ṣẹlẹ̀ àtọ́bẹ̀ àlùkúlùwà ẹgbẹ́ wà bọ̀rọ̀ pẹ̀lú obìnrin àlùkúlùwà bù ṣẹlẹ̀ ní ẹgbẹ́ wà bọ̀rọ̀ pẹ̀lú obìnrin ọba tó mọ̀ fẹ́ kọ́ yẹn kẹ́ irú kí ìyàwó lọ kọ́ yẹn fẹ́ dáwà kọ́rọ̀ mo fẹ́ kọ́ yẹn ní kọ́ọ̀sì kan mo gbọ́ kọ́ọ̀sì ẹ̀rọ dákọ́ ẹgbẹ́ wà bọ̀rọ̀ tí wọ́n wọ́n kọ́ yẹn máa ṣe tí húmà ẹ ń bá dúró nípa òtí rẹ̀ kọ́nà àwọn sọ́là tíra kan bẹ̀rẹ̀ sí wọ́n dẹ́gbẹ́dẹ́gbẹ́ wọ́n fi máa kẹ́sí sí àwọn ìyàwó kẹ́sí bú sí ìwọ́n náà lọ́dún tó fọ́tún akẹ́mi sí ọkùnrin òfin èrè jẹ́mi ọlọ́run ọ̀wá kọ́sítà tó wà lára ìṣẹ̀lẹ̀ fún adífò tó wà sísà wá jáde tán ọ̀nà àwọn ohun àìfúrata àfáàyè àìbẹ́ ẹ̀sìn ẹ̀kọ́ bá wọ́n ti ẹ̀fẹ́ jáde ọba lọ rẹ̀ wọ́n à ah, ẹ̀fúrata àfáàwọ̀ ọmọ yìí tó ti lè lọ tẹ̀lé ṣùgbọ́n wọ́n lè ti ṣe burúkú pẹ̀lú pọ̀ wà ní kọ́ ọ̀tẹ̀lẹ̀ bẹ̀rẹ̀ tọ́kọ̀ wọ́n bẹ́ẹ̀ nínú ìjà àtàwọn ìjà ọmọ ń kàwé lálẹ́ dẹ̀rù ọlọ́ náà tí ó bí jẹ́ tó wà fún àtẹ̀mìkálẹ̀ ti máa kàwé bí wọ́n ti lè máa lọ́ọ̀tì máa rí ọ náà ti ọgbọ́rọ̀ máa wà fọ́ọ̀tẹ̀lẹ̀ bíi ayé káríwá ìṣe tó dára fáwọn nìkan ẹbí bí ògbóbí ìṣe dáàtì ní ìsìn káwọn kan wá wà lẹ́yìn ìjìbá ìtìbẹ̀ dúdú káàlà àwọn sọ̀rọ̀ kí ló bí agbẹ́ wà nínú afọ́ kara wọn díẹ̀ díẹ̀ kí ló bí wà ní bí ìdára wọn ṣẹ̀dí àmì ẹ̀mọ́ wà káríwá lálẹ́ kí wà lọ́wọ́ bìnú bìnú rákẹ́ nínú àkánù ṣẹ̀tọ́nù sàrí sàrúmà ọkùnrin àtẹ́kẹ́rẹ́ bọ́ọ̀ ni wà ní kẹ́dáwà ṣàtọ́

sọ́wọ́ ní arúgbó làwọn yìí ní ibẹ̀ bí ráàsì àti gómìnà àti tìmìnà àdín káwọn làwọn mi láyà mẹ́ta mọ̀ra fán láta olùlà kọ́mọ abẹ́rẹ́ abẹ́rẹ́ pọ̀sì gbóni lórí bẹ́ẹ̀ kí ló tẹ̀lé tẹ̀mọ̀ yóò mọ̀ tẹ̀ ẹ̀jẹ̀ ní àdébìí tó lórí dúkúrò lọ ojú tẹ́ ẹ̀fọ́ ọkọ obìnrin mọ́sù tẹ́ ẹ̀fọ́ ọkọ obìnrin báyìí ojú tí ọ̀dẹ́ tọ̀ sí gbé tó fa abẹ́rẹ́ gbóni lórí lórí jùlọ mọ́rù tẹ̀bà ẹ̀rẹ́gbà àti wàhálà àdíṣe sọ́hìn àdébìí tó kọ́ tẹ̀lé wà láyà àkókò ti lọ níparí ìṣòro ọjọ́ ti lọ. owó nígbà jẹ́lá tó lọ́wọ́ obìnrin tọ́kà lọ sí ibi àti kẹrì jù bá ṣẹlẹ̀ tó kílẹ̀ àwọn obìnrin ẹ̀ẹ́dọ́dọ̀ lọ sí ibi àti kẹrì kílẹ̀ yẹ̀lbá bùrẹ́ nínú àdíṣì mú àtijá ẹgbẹ́ jẹ́ fọ́nà àmìta àwọn àgbẹ̀gbẹ̀ káwọn ọ̀jáde lọ sí ibi ọlọ́mọdé arúgbó obì tó ń ṣe àìsàn gbọ́ọ̀gbọ́ àwọn táwọn lọ sí ibi ṣùgbọ́n wàyà àtọ́jú náà ló fúyà mùsọ́lá ṣùgbọ́n àwọn tọ́jú àìjọ káwọn jẹ́ kíni o kájú náà kápá kẹ́kẹ́ sí kíni o bí tí ó ti kíni ẹnì káwọn àlebi ìdáná láyà kúrò láàjì bá tọ́lá ìgbà bẹ́ẹ̀ kíni o kò ní jẹ́ ìbáàbù àlebi kíni ọmọ ẹ̀yà rẹ̀ tó dé obìnrin kó fún jẹ́ ìbáàbù tiẹ̀ tí ó wọ̀ lọ ọ àgọ́dọ̀ lọ yídí àtọwọ́ jẹ̀lbá ọ dẹ̀ pé àtọ́rọ̀ àmì ṣe Allahu Akbar Allahu mọ̀tàlá àgbà ṣé ìpínlẹ̀ ọ̀gọ́dẹ̀ mi ìgbẹ́ ṣẹlẹ̀ láti mọ ibi ńlá bíjì nìbà ara tó kílò ṣẹlẹ̀ àtàǹtẹ̀lẹ̀ kílò tàbárù òun ni ṣé àti ọdún tó tàbá wà ní program àbáwà ní mọ́sálásí kákọ́ aláwọ̀ káwọ̀ obìnrin kákọ́ jáde lọ tàbí bẹ́ẹ̀ kọ́ tẹ́lẹ̀ tó wá sọ àwọn ọkùnrin kákọ́ jáde kọ́ọ̀dẹ̀ tó bí ìpínlẹ̀ tó wà sẹlẹ̀ ọkùnrin àtọ́bìnrin àmà àfararora ilé àwọn ọ̀dọ́ páàkì kan bẹ́ta gms ní ọ̀dájọ́ ìṣúná kò dìbà yìí ṣé jí GMs. kò gms wàá mọ́tò nínú lọ́rin general cost páàkì lẹ́yìn àti one two hundred level gms two one one two one two àwọn èèyàn ti máa ń pọ̀ jù tí gms two one one two ni wọ́n fọwọ́ department department irú ìgbà yẹn kódà èèyàn kan lè jókòó wà àtẹ ìkẹ́ni kan jókòó kò sí wàhálà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wàhálà àtẹ̀lẹ̀ wípé tó bá ń lọ ọ̀rọ̀ ọ̀sẹ̀ ẹ̀sẹ̀ àyẹn ìdáyà àwọn obìnrin wọ́n fi rọ ọ̀rọ̀ wọ́n fi rọ ọ síbẹ̀ wà lọ́ọ̀yà rìn gbogbo díẹ̀ lọ sí wa wà lecture ní bá wàhálà mi èmi dá pé ń ń tó ń ṣe bá ń lọ wọ́n lè bá ọ̀tẹ̀ bíi wọ́n èdè ẹ̀kọ́ tó wà nínú yẹn ó díẹ̀ mo bá yàtọ̀ wà náà kọ́nà mi níbẹ̀. Wọ́n wà ní lọ́ọ̀tì bọ́ọ̀ ní wọn náà. Wọ́n ṣe ẹgbẹ́ ìgbà náà yìí sí ìyá ó sí ìyá. Ilé wọn náà gbọ́dọ̀ ní ọgbọ́dọ̀ rẹ̀ sọ ní ìmúdí ọ̀sọ̀ fọ́ o. Ìdí ọ̀sọ̀ fọ́ o. Náà bá lọ wọ́n tẹ̀lé kárí ọba èsì tó bára rẹ̀ Ìjọba máa sọ ní pé báwo ti ọ́rí náà yẹ lọ́gbọ̀dọ̀ bẹ́ẹ̀ ti lè ṣẹlẹ̀ ẹ̀kọ́ fífì náà kọ́nà ọ̀sẹ̀lẹ̀ pàtùkù làwọn tí sáàtù wa pàtùkù ẹrú àwọn tó wà ní economics torí bẹ̀rẹ̀ wà láwájú àti accounting irú àwọn tó wájú tí sáàtù wa bẹ́ẹ̀ mẹ́wàá ni wọ́n bá tún ti wọ́n wà papọ̀ wọ́n sì wọlé rẹ̀ kan náà wọ́n sì jókòó fúra wọn. definitely kan kò ní ọ̀rọ̀ fún ọ̀rẹ́ kan àbẹ̀rù ibú kankan wá jókòó sí wọn. àwọn ọgbẹ́ náà náà a máa ń ṣe bẹ́ẹ̀ tó bá ọrùn gbà tí wọ́n ti rọrùn dání nìkan olùmọ́ni tẹ́lẹ̀ tó ní ṣùgbọ́n àmì kìlá tèmi dúpẹ́ tí mo ti graduate wà lẹ́yìn bẹ́ẹ̀ ló ti ń jókòó tì mí rí. èmi ló ń gbìyànjú àti mẹ́nìkọ́ rẹ̀ wà lẹ́yìn bẹ́ẹ̀ ló ti rẹ̀ tó dé ìjókòó tì mí rí tó bá ṣẹlẹ̀ bá bọ́kọ̀ ọ̀ka bẹ́ẹ̀ méjì èmi máa ń sọ àárín yẹn ṣùgbọ́n iná ọ̀rọ̀ fún ìgbọ́n ọ̀rọ̀ gbìyànjú tó lọ́ bá ní orí sọ alájọ́ òǹtafọ́ àbẹ̀wò yìí náà ni ẹ̀ ṣe ní àdúgbò kọ́mọ̀ ṣẹlẹ̀ pé àwọn tó méjì láti àwọn ọ̀sẹ̀ láàrin ẹ̀sọ́ àbúrò àwọn ọ̀sẹ̀ ní parí pátápátá yẹn yẹn tó gbẹgbẹ lọ àwọn fọ́ọ̀sì fún wa lákọ̀ọ́lẹ̀ àtúnṣe ṣé àwọn ti lè àtàtà fíìrì bìlẹ̀ ìjà ìṣẹ̀rẹ̀ rẹ̀ àwọn ọmọ ọjọ́ bíi ìṣẹ̀lẹ̀ àwọn tó ti lè kọ́ wa lọ ìjà èlé ìtó bá ṣẹ̀rí àmọ́ dáríkà ọkùnrin lùkùlù ìfọ̀ ọkùnrin ìlú ìyẹn náà fọ́ ọkàn àtàwọn obìnrin mọ́ yóò fọ́ ọkàn tiwa náà ọ̀rọ̀ ni ìyáàbù ṣẹ́rí ẹ̀yìn òun ni tó bẹ̀rẹ̀ mùsùlùmí tí yóò lò tí yóò gbogbo ara rẹ̀ àwọn afọ́ wa ní kìláàsì lórí abala ẹgbẹ́ tó tọ̀ kẹ́kẹ́ lọ́sẹ̀ yẹ àwọn afọ́ àwọn ẹ̀mí lórí àwọn afọ́ àkọ́kọ́ afọ́ ìlú àwọn ọ̀rẹ́ ní ìfẹ́ ọ̀rọ̀ èèyàn ni kó lo ìdáàbò tó bá ṣẹ̀rí àmọ́ kí wọ́n ní ìdáàbò tó bá ṣẹ̀rí àmọ́ wọ́n tẹ̀ ní tìlà gbogbo ní ìtìfáàk lórí pé ìdáàbò gbọ́dọ̀ gbogbo gbára obìnrin yóò bo ìkánná yóò bo igi ẹsẹ̀ rẹ yóò bo gbára rẹ wọ́n wá dẹ̀ tuntun ojú àtọwọ́ pé ṣé ojú àtọwọ́ kó sílẹ̀ ṣé ojú àti ọwọ́ tó tẹ̀sí ní tó kó sókó sílẹ̀ ṣé kí ìjọba ìgbésẹ̀ níyà nínú kí ni àwọn ọjọ́ ṣe nípa kí ni ìjábùlù mẹ́rà wàlìbàṣíà ti sọ́lá tí ẹ̀fà kàtà ẹ̀ àgbàbà ní àlàyé tó pọ̀ pẹ̀lú sínú ọ̀rọ̀ ẹ̀ ní fóbi kò bọ ojú àtọwọ́ rẹ̀. àwọn ọ̀gá ìjọba wọn fojú jẹjẹ bí ṣíkà àgbáyé ọ̀ṣun ọ̀wọ́ ṣíkà àgbáyé ọ̀ṣun ọ̀wọ́ wà náà ìkéyè sẹ́ńtà ìṣàn bẹ̀ lọ́kàn rẹ̀ ṣíkà àgbáyé ìyàwó rẹ̀ ó lè dùkọ́ àwọn ọmọ àgbáyé wọn lè dùkọ́ kódà kí náà sáfù àtọ́jú láìpẹ́ ìrásẹ̀rẹ̀ ó ní tó wà àwọn ọmọ àgbáyé àwọn ọmọ ẹgbẹ́ pàdé ní conference tó kódà wọ́n tẹ̀ ẹ̀ mọ́tò ju àgbáyé gan lọ láwọn ẹ̀kan jẹ́ òde wọ́n lè nìkọ́ ṣùgbọ́n amẹ́ríkà ní òde òde kí ni ìjà kéèyàn bojú àtọwọ́ àwọn tó wáyé nínú ọmọ ní ìpínlẹ̀ ìjẹ̀gẹ́ ni pé àìsàn wọn tọwọ́ tọwọ́ tàwọn àwọn kò tàbí lónìí àwọn èèyàn tó tọwọ́ síbi tàbá rúd láti fẹ́ máa lo skọ́là tọ́jẹ́ skọ́là owó sún náà èmi ọmọ sàwọn bọ́ìsì mẹ́ta tọ́jú ẹ̀ ní pé ìjọba ní àìsàn àsílẹ̀ kan rẹ tó ọ̀fẹ́ pe àwọn ọdẹ lọ síbi pé kí ni o kán máa fi ọ̀ṣọ́ wọn lẹ̀ jẹ́ kí àwọn ìkẹ́ náà kọ lè nìkọ́ jẹ́ kọ́ náà rẹ́rò wá ní kèsè wájì ẹgbẹ̀gbọ̀nlé ìyọ́nà kan lè mọ́ pé for argument ṣe ìyàwó ìlú ìlú ọmọ ìlú mẹ́tẹ̀ lópin ọjọ́ sílé ìṣọ́ kwájì jẹ́kí ọ̀rọ̀ àwọn ọ̀rẹ́ kọ̀rọ̀ kọ́wàá jẹ́ sílé ẹgbẹ́ ilé ìlú ẹgbẹ́ ìlú ẹgbẹ́ bàbá rújù ẹgbẹ́ ìyàwó ìlú ẹgbẹ́ ìyàwó rẹ̀ ẹgbẹ́ ọmọ wọn kọ̀ ní ṣé ìṣẹ́ta àfáà tó wá ká o ìjà ọ̀gbẹ̀gbẹ̀rẹ̀ jẹ́ ọ̀ṣọ́ gbogbo àwọn àfáà kò sí ìjà àbúrò lẹ́nu ọ̀gbẹ̀rẹ̀ kò fẹ́ sí ìjà àbúrò ìjà àbúrò jẹ́ tọ́rọ̀ kík sọfíìk kọ̀gbọ̀rọ̀ transparent kọ̀gbọ̀rọ̀ ṣó pé bí ìgbà lóbi ń ṣe rí wọn ọ̀gbọ̀rọ̀ mọ́ṣẹ́fù omi àwọn àfáà wọn àbùkù láti orí eléyìí gbogbo ẹgbẹ́ wọn ágì lónìí lórí pé ẹtí ìrànlá bẹ́ẹ̀ kí ní báyìí ẹlọ ìyàwó wọn ìjáde ọwọ́ wọn kọ́ ọwọ́ rọ̀kì ọwọ́ àṣẹ̀kì ọjọ́ gíínà wọn kọ́ fẹ́ sí ẹgbẹ́ wọn àkàrà ní wọn àkàrà ọ̀rọ̀ balẹ̀ ìjáàbù kọlọ̀ wọn ní mẹ́ta rẹ̀ jẹ́ ó gbìyànjú ní ìwọ́n gbìyànjú ìjáàbù ṣẹ́ ìkọlọ̀ wọn ẹgbẹ́ bí ìṣẹ́ wọn fẹ́ ẹlẹ́bí kọ̀ọ̀rẹ́ ìjà obìnrin mùsùlùmí pé kí ni ẹ máa fẹ́ bojú ni wọn kókò ṣùgbọ́n bá wọ́n wọ́n ní pé ìwọ tó wọ́n fẹ́ẹ̀ kọ́kọ́ gbọ́ yé nọ́mbà wán torí pé òní pọ́blẹ́mù lé o lè ní pọ́blẹ́mù lé tó bá ní ìmọ̀nà rẹ̀ ìtàn nínú pé àwọn ẹ̀kọ́ fún ẹ̀sẹ̀ bá kẹ́kọ̀ọ́ ìjáàbò ní ọmọkẹ́kọ̀ọ́ olóòlùkọ́ ọ̀bùn ní ọmọkẹ́kọ̀ọ́ rẹ̀ nínú bí ṣùgbọ́n bá ń tọ́ bá àfọ́bà ń tẹ́kẹ̀ẹ́ síwájú wọ́n tó wá láwọ̀rọ̀ fẹ́fẹ́ nínú ọ̀rọ̀ ṣùgbọ́n bá ń bẹ́ẹ̀ bá ń bẹ́ẹ̀ bá nígbà ṣùgbọ́n bá ájú ọ̀rọ̀ ìtọ́wá ní gbogbo ń ta ọ̀fẹ́ yìí o bóbi lẹ́tà síjú àtọwọ́ lọ o tí ọba ti ọ̀ṣọ́ kankan sí ojú àtọwọ́ rẹ̀ ní. tó bá ti lé sí ọ̀ṣọ́ sí ojú àti ọwọ́ fàyẹ́ dìbò kọ́lọ̀ ṣe kàìbá rẹ̀ pé ó di dandan lé lórí kòkò ojú àtọwọ́ rẹ̀. màmá bẹ̀rẹ̀ sí sàkáyè káàtì ké àti kí ọ̀sán àti wọ́sọ̀ fún akéka ti ké fẹ́ẹ̀sì bójú bàbá mi ló ń ṣe máa ń láti ké mọ̀ àti lọ́jọ́ mẹ́rin ṣe òkú ọ̀kan sọ́wọ́ bọ́wọ́ ìka àti kí ló kà táwọn fúláṣí ọmọ rẹ tó o sì bo olójú ọ̀hún láti bọ́wọ́ rẹ mọ́ lo òkà wọn mọ́ tẹ́tí olófin àwọn ọmọkùnrin yà fún iṣẹ́ bákan náà wọ́n tún papọ̀ wọ́n fẹ́ òkè àìdá òbúrò ọ̀balẹ̀ àbí kí ìwòsàn àwọn bẹ̀rù àsìkò tó ti tán ni nílẹ̀ kẹ́ni pé ká gbìyànjú wà láì ká gbìyànjú tàwọn rúùjù ká gbé omi sí ìsìláàmù ti wá sí kí gbogbo wa ká máa yọ o ò fẹ́ o ò fẹ́ torí àfáà òun torí bàbá rẹ̀ títà síjà máa torí tọ́lọ́ wájà já ń bì máa sọ́bárú subhanaka wa alhamdulilayi ashhadu an la ilaha illa anta rabbika rabbil izzati wa sifun wa salamu ala mursalin wa alhamdulillahi rabbil alamin sabi kiri àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ bá wọn tó jẹ́ kékeré ẹgbẹ́ ẹgbẹ́ wa ẹgbẹ́ ìtura yìí alhakamu shari'iyya fílípọ̀ táwọn nìsàyà ṣẹ́ẹ̀fì nù báà sábà lọ́wọ́ page Mọ̀mọ́ ìlú àwọn péjì yẹn. Tọ́lá ìwọ́n ti ṣe láti péjì thirty two dé bí thirty four. Àwọn ọ̀gá ẹni kíni àwọn tí wọ́n ṣe Mùsùlùmí gbẹ́tọ́ wọlé kíni. Àlòkè ìrìnsẹ́ àwọn nǹkan ilé ẹ̀kọ́ máa ṣe. Bí ó ṣe ní wàhálà tàbárù ti gbé tó ń fa kílẹ̀ ọmọ ọtú táì divorce ń ṣẹlẹ̀ tí àwọn ọmọ òní tẹ́rí bíyà mọ́ gbogbo àwọn nǹkan ìlàwọ́ kọjá kẹfẹ́ nígbà tí wọ́n lè Mùsùlùmí sọ. Tàbí wọ́n jíra àbá ìbàjì àbá Mustapha Fúnfún Àṣùbáyé tíra àwọn tí wọ́n ti bẹ́rẹ̀ sínú tíra àwọn rẹ̀ ó ń jẹ́ kílókọ rẹ̀ eh, tíra àwọn jẹ́ asúnẹ̀rùn almaratu bẹ́ẹ̀nà ìfẹ́tí wàlọ́kọ̀ọ́nà tíra àfáà iná mustapha ṣùgbọ́n àyíká bá rí ara ọ̀rọ̀ bá wọn tó lẹ́kùn àwọn ọba ìsìláàmù kẹta sọ ìjọ ọgbẹ́ kí ni tí ìsìláàmù pépè lọ gẹ́gẹ́ òun ń sọ sí aláwọ̀ lọ́dọ̀ jù o وجودي قائدها لجودة ọlọ́run káwọn aláṣẹ ìgbọ́ àwọn ọ̀rọ̀ ń bèèrè ẹ̀yà ìrọ̀rọ̀ ìlànà tó lọ lójú lọ́dọ̀ àwọn títà lójú láti ọ̀dọ̀ àwọn gbọ́dá ẹ̀jẹ̀ láti lójú ọmọ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ láti lójú ọmọ ẹ̀jẹ̀ àwọn àwọn tí àwọn tó kù àwọn tó lápẹ̀ ọ̀tọ̀ lẹ́yìn tó lápẹ̀ tó kù àwọn náà yọ ń fi gbogbo wọn tí a ti ní àkókò wọn kí ọlọ́run bá kéwọn ìjọba ọlọ́sìn àwọn ọmọ mi. má pé ìjọba nígbà tí nígbà wọn ti mọ àti ìwé ti péré tí ìwà ti wá wá náà wọ́n Apá sí ọ̀tẹ̀ ẹgbẹ́ sọ fún ìṣẹ́ àmà. Ní àwọn ìgbìmọ̀ ẹ̀gbẹ́ ń fẹ́ lórí wọn, àwọn apá fáàtì máìkì láti jí sí ẹ̀bẹ̀ wọn tí wọ́n fẹ́, àtàlẹ́ àti láti jọ. Òtí Adéwọ̀dá ìbéèrè wọ́n fi àwọn òkèlè kẹta ayé nínú ti mẹ́ta tí àwọn ọlọ́jọ́ adá àti ìlú yóò. Àwọn ìdílé àjọ ìṣẹ́lẹ̀ ní ìṣẹ́lẹ̀ yọrí, àrífọ́ lè rí ara rẹ̀ ní ọ̀sán ọ̀sán ìṣẹ́lẹ̀. Sáwọn àríkùn rẹ̀ pàṣẹ lọ́wọ́ pàṣẹ. Ìgbèrè ti wà ní invited to come and work for Allah organizing the next gathering inshallah ta'ala. So for the purpose for STMC, I'm going to call the names and we shall collect this immediately. The which way is referred to that. So if the person is not allowed, if you don't know, collect it for yourself and family for everybody to come for us for it. But uh, I'm happy to go in. I bring 300 devils. Please come for us now. I'm not to go in. I bring 300 devils. Ra Idris, Rafi, Adéjẹ́ Bilaro, tí wọ́n tẹ́lẹ̀ bù. Idris Rafi, Adéjẹ́ Bilaro tó lẹ́lẹ̀ bù. Gbọ́nsìlá ẹ̀mọ́n àti Aziz, kọ̀mpútà, ọ̀gá ìgbà ìfọ́n àti ẹ̀lẹ̀ bù. Ra Adams àti Adéjẹ́, Sociology, tó lẹ́lẹ̀ bù. Adams àti Adéjẹ́. مباراة غير دي بس